bọ̀bọ̀ mo ta bọ̀bọ̀ ti London. Ee. Eh, eh. mo ta ti London. Muta ta ọmọ bàbá mo ta. ti London. àwòyè àyà ọkùnrin mẹ́ta. Muta ta ti London. ọkọ ìsìlá Mr. London náà. mo ta ti London. mo ta bọ̀bọ̀ mo ta bọ̀bọ̀ o. ti London. mo ta o, o tu London. Muta ta oh, oh. oh, London náà tó kán ní lógbó ẹ wá nǹkan fìdílé o kẹ fìdílé nǹkan kẹ wá fèyí ò kọ́gbọ́n mú London mú tó bọ ọkùnrin mẹ́ta ọkọ ìsìlá Mr. London náà mú tó bọ̀bọ̀ mú tó Mr. London náà mú London bọ̀bọ̀ tó jẹ́ fẹ́fẹ́ bọ̀bọ̀ tó máa yé jẹ́ gbogbo yìí forí lò ó àjọ máa jẹ́ ní òmù tó tu London. muta bọ̀bọ̀ muta bọ̀bọ̀ o. muta tu London. muta tu London. muta ọmọ bàbá muta. muta tu London. àwòyàyà ọkùnrin mẹ́ta. muta tu London. ọkọ ìsìlá Mr. London náà. muta tu London. muta bọ̀bọ̀ muta bọ̀bọ̀ o. muta oh, oh. tu London. Ah, kẹ́ló jẹ́ kí ló ṣe ọ́ ọ̀ ọ̀ gbádùn ọ̀ gbádùn. ó yá èé pè wá pè wá. wọ́n sunkún fún jésù náà jésù ni ẹ mọ̀ sunkún torí tèmi ẹ sunkún fún ara yín ẹ ra bàbá ẹ sọ fún wọn sẹ́yìn kó sunkún fún rẹ ọmọdé ní í ṣe ọmọdé ní í ṣe. wá sí lọ́dọ̀ èmi lógún. Ah, àlàáfíà ó tó ọ ifá wù ọ sàn. àṣẹ o hmm. ifá wù ọ sàn àṣẹ o hmm. àṣẹ bàbá eh, àṣẹ o. Hmm. Ah, bí òru bí òru ní sàlásọ lójú gbẹgbẹgbẹ ní ìsìnkí abẹ́ omi dùgbẹ̀dùgbẹ̀ ní ìsìnkí àdárọ̀. àṣẹ. Eh, ọ gbádùn. àṣẹ o ń gbádùn ni o. Ah. dùgbẹ̀dùgbẹ̀ ní í ṣegi àṣẹ o. gbẹgbẹgbẹ ní í ṣegi omi. àṣẹ àṣẹ. Hmm, kọ́rọ̀ pẹ̀sẹ̀ bí òru bí òru báyìí ní salasọ dúdú. àṣẹ bàbá. Hmm, gbádùn. o. má hmm. eh, bá ń sàṣẹ o. má bá ń sàṣẹ. o. àṣẹ àṣẹ. ó gbádùn. àṣẹ. Eh. iṣẹ́ wa débi eh, ti ṣe. tọ́ o. alẹ́ àwọn ọ̀tà tágìrì á wá jẹ̀dé ìwọ jàǹdùkú délẹ́dùmarè rẹ̀ ń ṣẹ́kíṣẹ́. bẹ́ẹ̀ sì bá sùn ẹ̀sìn alálà eré ẹ̀ yóò jẹ́ sí i. ibi omi bá wà omi wà ń bẹ̀ ibi tó bá yẹ kẹ́jẹ̀ wà kẹ́jẹ̀ wà ń bẹ̀ ibi tó bá yẹ kọ́pọ̀ lọ dúró kọ́ dúró síbẹ̀ ah! dúró síbẹ̀ màmú kan màmú kan bàbá wọ ilé. àlejò ni ibi tó wà ní esele rẹ lọ. àtẹwà àtẹwà. àtẹwà bò. má gbọ́. ibi ọba yẹ kó mi ọ wà kó mi ọ padà sí ibi ọba yẹ kẹjẹ ò wà ibi ọba yẹ kọpọlọ ó dúró kó dúró sílẹ̀. dúró sílẹ̀. Ah bàbá ewé pọ̀. mélòó ni ó ti fẹ́ tán. láìpẹ́ kọ́. ó fẹ́ tán. Ah. a máa mú mọ́ra máa mú mọ́ra ọ̀run mi là ó wù ọ́ sàn. ibi ọba yẹ kó mi ò dúró kó tó síbẹ̀. ibi ọba yẹ kẹ́jẹ́ ò dúró kẹ́jẹ́ tó síbẹ̀. ibi ọba yẹ kó pọ̀ lọ dúró kó tó síbẹ̀. ó dúró síbẹ̀. ẹ tó mi ẹ bọ̀ mi ẹ dẹ́kun ẹ gbà ẹ gbà máa wọlé lọ́nà máa lé lọ máa kọ́ gbádùn náà ọba wo jẹ́ tó ti àṣẹ tán. ẹ̀gbọ́n mo bọ yíyà. ó ti yà tán torí tèmi ń bà yìí ó sì ní ajá sẹ́ǹtì o mi ti fi sí ni o géètù gbàgbà wọlé ó sì tó mi mẹ́ta o mi ti fi sí ni o. ẹ̀yin náà máa wò ẹ wọlé ẹ bó ṣe kọ́ ẹ bó ṣe kọ́ ibi bí géètì wà mẹ́ o géètì nìyẹn o ẹ wá owó ṣe wá wá báyìí ìyí tẹ́ wá pè lájá sẹ́ẹ̀dì pé nǹkan kan lọ́bẹ̀ yẹn omi inú omi inú omi ló já sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ wá wọlé bó ṣe kọ́ fún ibi géètì géètì wà níbí wàn. wà á pẹ̀lú ní ẹ. bàbá ẹ dúró dúró ibà ẹ ti bọ̀ ọ̀run ni ẹ lọ jáde. ibo mo ti bọ̀ bọ̀ kí lọ́kàn pẹ̀lú tèmi. ẹ máa ẹni sùn. sẹ́rí ìdàpadé kẹ́ni tá à ń jiyàn sí ẹ máa dá sí. sẹ́rí nínú dọ̀dọ̀ barak dọ̀dọ̀ barak lélẹ̀ eléyìí aṣọ rock òun ló tóbi. ẹ̀yin fẹ́ gbàjọba ni nǹkan tí mo sọ yìí ẹwù bí ẹwù bí ẹwù géètì kan wà mí báyìí géètì mẹ́jọ ló wọ bẹ ó dẹ̀ ní ajá sẹ. mo ti rí à wọ́n kọ́ lójú fún mi bí mo ní lójoojúmọ́ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀. ẹ wo Ìbàdàn la wọ́n mú ọ̀dọ́ tẹ̀mí lé ọ̀dọ́ tẹ̀mí lé. mo ti rí ọ wẹ́ẹ́ ọmọ ọ̀dọ́ lásùn yìí ẹ bẹ̀rẹ̀ báyìí. ẹgbẹ́ náà ni ẹgbẹ́ náà ni kò ah, di sójà di sójà one and only sọdá àmọ́ ọkọ tata fóònù. mo mọ̀ kẹ́ máa tètè dé ẹ mo fẹ́ fowó ìran yín sílẹ̀ fún ọ̀rẹ́ mi Bọ́lá so mo máa bá yín máa gbà lọ́wọ́ yín. bloody civilian. Hmm. máa tún ti gbé iṣẹ́ èdè. ah nínú ìmọ̀ ìṣẹ́gẹ̀ ṣé mo tán ni ẹ káàárọ̀ jàre. èwo ń jàre bọ́ọ̀bà kí mi kó kí mi mọ́ fi kí jàre mi. ó dẹ pẹ̀lẹ́ ńgbà yẹn. Ah, ẹ dúná kí ni màá ṣe àyànmọ́ ìran bí ọmọ ṣe bẹ́ẹ̀ tí ò ní láàka ìbáyìí náà. ẹ ah ee bí nkúnkún ṣe ṣe ń dùn nínú ti pa lórí o lẹ́yìn náà fẹ́ ra wọlé bíi kúlíkúlí alájẹmúso wáyé tẹ bá wá fẹ́ máa kọ́tínú tẹ fẹ́ sọ fún mi pé ní kọ́tínú tí ìbàjẹ́ tí n kò ju ju gúnugún bàbá àti òru lọ. anyways ẹ wo ẹ gbàgbé dodo yẹn ẹ tẹ̀jú náà kí ló máa ṣe àwa sójà gan náà. bíi tìbó àǹtí amòye olódò àdúgbò. ẹkùn nílàkàyè ẹ máa ṣe bẹ́ẹ̀ tí kò nílàkàyè. ẹ dúró ṣé ìwọ ọmọ pé sójà ni ni níta sì gbọ́nù tán ni pé bó ṣe lójú ogun ogun ni ẹ fi fà wáyà tójú ogun bóògùn ọba máa dà láàmú àwọn tó ti yìnbọn pa pùpùpùpù lójú ogun wọn mọ tọ́tọ́ láàbù rẹ ni bí ìgbà tí kara wọn bá ń tẹ̀lé gbẹ̀nu rẹ nípa àlẹ́yìn rẹ àwọn tí ń ṣe nù. ẹ wo ẹ máa ṣáà bá mi fún ọ̀rẹ́ mi ní owó yìí so mo máa gbà lọ́wọ́ ìjọba dé. ọ̀rẹ́ rẹ wo nu wọn. bọ́lá nà ṣe máa sọ pé mọ́ bọ́lá ni. ah mọ́mọ́ mọ́mọ́ bọ́lá mọ́mọ́ kí wọ́n á ṣe bóòdù ó ṣe rí gbà àbí wọ́n jókòó tá a bí sọ bí ọdẹ. ẹ ọ̀bì máa pè lórí fóònù sọmọtọ́ ikú wa bá yín. kọ ya pé náà ni èló ni. ten thousand ni. sọ sá pé. ẹ kà ń báyìí tí kò bá pè. kọ́ lọ ẹ ẹ ẹ sọ. lónìí kan ó ń àpò mu ọ̀dà bàbá rẹ ṣe sàránù ọlọ́run ó tún ti mú ọ̀fẹ́ lọ́fẹ́ ta tẹ́tẹ́ kí ni mo ṣe wọ́n mọ̀ ìbáyìí náà ẹ́ mo sì ké sí ọkọ̀ mo ké sí ọ ní bàbá olú òní gbọ́ náà ni irú lórí burúkú wo lọ fẹ́ jà ìbá ni. ẹ má bínú. kí n má bínú nígbà tó lọ fi ta tẹ́tẹ́ tán ọwọ́ adékèmí ọmọ bínú olú a sì sọ sọsọsọ títí irọ́ iná ni wá wá wá wò mí dáadáa o tí ajá rẹ bá ní gbígbó òní sú òun èmi náà ó jẹ kó yí ọ wípé kíkọ̀ òní sú àgbò tèmi náà títí láíláí ta ni ta ẹ kọ́ sọ sàn. ẹ rọra o ẹ pẹ̀lẹ́ o ẹ tá lẹ́bẹ̀rẹ̀ láti bo kílẹ̀ ń wá o. ẹ ń bọ́lá lórúkọ mi hmm. ọ̀rẹ́ kẹ́mi hmm. ó lóun fẹ́ fún mi ní nǹkan wá lóun ti fi ran yín sílẹ̀ sí mi. kẹ́mi ṣé kẹ́mi ti ń gbénu kọ́ńpáàdì àpọ̀ rẹ̀ tì í. ẹ méjèèjì sà. a jẹ́ pé ẹ ti ṣìnà ẹ ti ṣìnà àdírẹ́sì sọ̀rọ̀ lọ yín nù ẹ bọ́ kẹ́ kó kí ìrajà kẹ́ lọ rí ìbéèrè. mo mí pé kẹ́mi tó ń gbé nínú compound ọ̀rẹ́ mi. Eh, eh, tó ń gbé nínú compound pẹ̀lú wa àyìn gbé ẹ̀sìn ní méjèèjì eh, òótọ́ ni ọ̀ràn mi lè ń bọ̀ ṣẹ́gbọ́ lóde mi. ẹ̀ bá pẹ̀ ẹ̀ ní ẹ sọ́ ẹ̀ kọfí. ìpè kíkọ ara náà. ẹ ẹ ẹ ah ẹ ẹ ẹ ẹ ẹ ah kí ni dákun fẹ́ gbọ́ bíi kan. dákun arábìnrin nínú àwọn àbejì tí mò ń wò yìí ta ni táyé ta ń kẹ́hìndé nínú wọn. ẹ ń bá mú ta olú gbogbo tí n bá ṣe pátá sáma wò ó ti ẹ ni o máa wò ni o ẹ abiri àyà ń dùn ọ ni. kí ni gbogbo rọ́bìṣì tẹ́ ń sọ yìí. ọ̀dà lónìí. kí ni. ẹ dákun sí àyà ń dùn ọ ni. àyàwó ló ń dùn yìí. ó sì á gẹ̀mọ́ yìí. Ah, irú aṣọ tó kó lé lórí náà pọ̀ bí orú bá mú mílíkì yọ kàn mí. aṣọ wèrè wo lọ́kọ̀ bò. wọ́n jẹ́ ọkàn ó tiẹ̀ ká tẹ́ dé. owó owó ẹ ó ń dáná jẹ́ ń wò bóyá mi. kíni. bàbá mu ta mu ta gbogbo ní bá ṣe pátá sábà wò ó tiẹ̀ ni o. o ti yé mi kí n sábà wò ó tèmi àtìgbà olóde àpùn olóṣì ni ẹ ó dé mọ tó yẹ kó ṣe ẹkú ojú kọjá rí ẹkú ojú hmm. bàbá mi bá mi gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe. sáma wò ó tiẹ̀. sáma. ọkọ rẹ tiẹ̀. Ah. Eh, eh, dákun ṣé o bínú pé mo dúró dúró látàárọ̀. owó tí kẹ́mi ọ̀rẹ́ rẹ ní fún ọ. ẹ ṣe sá. ọ̀dà àbọ̀ ọ̀dà àbọ̀ àti ó dàbọ̀ kò rí bẹ́ẹ̀ o ẹnu yẹn lè máa mú bí wèrè. bá a mú ta. kí ni. bá a mú ta. mú ta. <laughs> Ah, mi ì láti gbogbo àwọn nọ́sẹ̀nsì tẹ máa ń pàfọ́mọ́nsìs yìí o. ẹ kí ló dé kí mo tún ṣe. kí ni òde àràkà àtẹ ti dáwọ́ tààrọ̀ yóò tó kí ló dé. ẹ dẹ̀ tún béèrè ṣe ẹyin ẹ mọ̀ gbà nígbà yìí mo wọlé tẹ́ ẹ bá mọ̀ positioning tẹ wà tẹ́ ẹ bá mọ̀ positioning tẹ njọ ẹgbẹ́ báyìí mo wọlé báyìí hmm. ah bàbá Muta hmm? ẹ wíkẹ́ẹ̀dì o mo bá gbogbo ọwọ́ yín àti kìíní kọ́rọ́kọ́rọ́ méjèèjì hmm. ẹ̀ jẹ́ ìdí eyín mọ́ gidi àbótiẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ ah, yóò ti máa dùn bá àwọn kílẹ̀kílẹ̀ wa àwọn ẹ̀rẹ́ àkókò kílàbẹ́ ṣe sọ̀rọ̀ ìgbà báyìí náà kílàbẹ́ ṣe ó sú èmi náà. la máa ṣe sí kínní kípa yẹ ìgbà yà mú yín láṣẹ tutù ṣe kọ́lẹ̀ bùdánù tẹ̀tẹ̀ tẹ̀ họ. tí bá bẹ́ẹ̀ ah, ò ní da tìyàrá yẹ ò ní da mo tún fẹ́ mọ búra mi tíṣẹ́lá yẹ òní táwọn sọ tọ́ sọ sí mi àbí wọ́n dì yín ni ẹ pé wọ́n gbórí ẹ̀rọ ayélujára sí bí wọ́n ti sáfíìsì ẹ̀ kí wọ́n sáfíìsì ẹ̀ bẹ́ẹ̀ ṣe ibẹ̀ rọrùn ni. àtúbà jẹ́ ìjọba sọ ni ẹ̀ máa wojú yín o ebi láàkì ẹ o bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ orí yín dànù gbà yẹn. wọ́n gbórí ẹ̀rọ ayá yẹ. ẹ má bínú. gbogbo ẹ̀ ti sọ lẹ́nu. ẹ má bínú èmi gbogbo wà ní ti bẹ́ẹ̀ kékeré kékeré olórí abolórí kúkú ni ẹlẹ́sẹ̀ kan abolóṣì. wọ́n wo fíìmù wọ́n tẹ ìwọ̀n wo fíìmù olóṣì. òwò òwò ìwọ kankan ìwọ kankan. lọ́sọ̀ọ́ tó wò. ìsìlá múta ìsìlá múta ìsìlá. èmi ò ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo bó ṣe máa ń ṣe kí ló dé ṣé wọn nìkan ni ó ti di gbogbo ògbà ẹ kí ló tí o mówó àjọ ẹ wá látànà. sọmọ ni lọtìrín ni sórí sọmọ ni ìsẹyìn bó ṣe lọtìrín kọjá abẹ owó kọjá àfaradà Jonathan gan tó wà lórí àlefa òun gan mọ̀ pé sọmọ ni lọtìrín hmm, abọ̀sibọ̀sí ìró àwa ẹ̀. gbogbo ìgbà ni kò sówó kò sówó kí ló dé tó ṣe wá ń ṣe báyìí náà. kí ló dé ṣe bóṣù ti parí gbogbo àwọn ẹgbẹ́ ló ti gbowó oṣù ìwọ ò gbowó oṣù ni. Ah, <laughs> owó oṣù ló dárúkọ bá eh, owó oṣù tó yẹ pé kó tó di pé ó délẹ̀ tán gbogbo ohun tá a máa fi tọ́ àti ó ti wà nílẹ̀ bá a ṣe ń gbà báyìí ṣe ló ń lọ bí pàtàkì tí ẹ ń gbà lọ́wọ́ ọ̀gá wa tá a là kó fún gbogbo bùkátà sí ni ọ̀gá mi yàn dẹ̀ ti fún wa lówó oṣù bó dẹ̀ ṣe wà ní dédé wa náà la mọ̀ torí gbogbo bóṣù ò parí bí ò bá pé èèyàn èèyàn gbọ́dọ̀ lọ gbowó lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ ń sẹ́ni téèyàn la kùgìrì lábá torí òun náà kírèsì gan kò ṣe kékeré ìgbà tó bá pè wá bóun fẹ́ fún wa ni. ó máa ga o. ó ń ṣẹlẹ̀ nìyẹn o. ọ̀rọ̀ bí iṣẹ́ yìí má tiẹ̀ wá tójú sú mi. oṣù wa o. tẹ ẹ máa ṣiṣẹ́ ṣiṣẹ́ tán tún ní ìsanwó bọ̀rọ̀ tó bá tún wá san nǹkan ti bá ń lẹ̀. oṣù wa o bó ṣe rí nìyẹn o ayé gbẹ̀gẹ́ o ó gbàjẹjẹ oṣù wa o kò yé wa o ó yá wa náà. èmi tiẹ̀ wá rò pé èyí tó fi jẹ́ pé gbogbo ìgbà tí o bá ń ṣiṣẹ́ látàárọ̀ lọ́wọ́ dalẹ́ tó ò kí ń rí mú wáyìí náà àbí tó jẹ́ pé tó bá máa fi sanwó bùkátà kan ti gba owó lọ lọ́tún lọ́sì èmi rò pé bóyá kíwọ náà kò tiẹ̀ wá nǹkan kan ṣe kó dáṣẹ́ ara ẹ̀ sílẹ̀ kíwọ náà kó máa pawó ara ẹ̀ sápò. ìsìlá bèbí mi ti yẹ yàtọ̀ ìsìlá bèbí mi ti yẹ yàtọ̀ lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan. <laughs> ìsìlá eh, wọn lóhùn rẹ̀ mú ọ̀lẹ ọ̀lẹ kò níṣẹ́ lápá. bíbó ìyàwó mi lágbára ọlọ́run bó ṣe rò náà á rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run ṣùgbọ́n ṣé inú iṣẹ́ à ń ṣe yìí inú owó yìí tá a kàn tujọ tó yẹ pé oṣù tí ń parí kó tó di pé la máa lára máa kíní àìrọ̀ kò pọ̀ síbù kó lè bọ̀. òkú lọ́rọ̀ gbọ́ díẹ̀díẹ̀ náà lèèyàn máa máa ṣe díẹ̀díẹ̀ ni ó wá da òmùta èyí tá à ń sọ dùn má wàá jẹ́ ó pẹ́ o ṣó mọ̀ pé owó àjọ ẹ̀ ní oṣù tó kọjá èmi yìí kan náà náà ni mo fi wá ara mi san èmi ò lè ṣe yẹn mọ́ lóṣù yìí o tètè wá wá bó ṣe máa san owó àjọ èmi ò san owó fún ẹ mọ́ o. ẹ eh, bó bá ń ṣe náà ìwọ náà mọ̀ pé eh, òun ràn mí lọ́wọ́ náà nìyẹn kó má bínú ẹ eh, máa ṣe tó ṣù ìfúnra mi lágbára ọlọ. Hmm. pẹ̀lẹ́ <laughs> isla ọyá <laughs> bá ń gbé wa. kẹ́ni bala fi yẹn bá mi ṣeré wọn kó n fi yẹn ṣeré oúnjẹ. oúnjẹ wo. ọ̀rọ̀ oúnjẹ síbi ni. kò sóun jẹ́ níbà. mo ta tí o mọ̀ kó tún bẹ̀rẹ̀ o. ó ń dìbò. ta ló ń bẹ̀rẹ̀ rẹ̀. ìsìlámà mi máa mi ìsìlámà mi ń kó oúnjẹ ṣeré máa mi ń fẹ́ ń kó fẹ́. sotun ti bẹ̀rẹ̀ sotun dé o mo ta ẹ níjẹrin oníjẹrin bíi báyìí bó ṣe wá nìyẹn tó ló fẹ́ jẹun mo ní mi ò lóúnjẹ kankan lé o ṣàyànjú ràn jẹ ogbóúnjẹ tí mo ní lé tán ìjẹta wa ìjẹ ẹmu àná ó débi ẹ ó dẹ̀ mú kọ́bọ̀ lẹ̀ nísìsiyìí ó tún ti dé o èmi ò ní kọ́bọ̀ n ò dẹ̀ ní oúnjẹ kankan ní tiẹ̀ lọ́bẹ̀ tí n fẹ́ fi fún ẹ lóúnjẹ kankan lé. Ah, oníkòsó dẹ̀ ń kọ́ńpilé ni oúnjẹ náà kò ṣáà ṣe pé mò ń jẹ oúnjẹ fúnra mi nìkan ah, bí ṣe ń jẹ níwọ̀n náà ń jẹ bí ṣe ń jẹ lókè níwọ̀n náà ń jẹ ń sálẹ̀ òun lórí rùmùrùmù bí odò ọ̀yà yìí ló ń dán kúrò ń dán bí òpó ẹmọ yìí. bó ibẹ̀ ṣe ń jẹ lèmi náà ìwọ náà ń jẹ lára mi. ta ló ń jẹ lára rẹ ajẹfẹ ya ajẹfẹ kun ló ń jẹ. ló ń jẹ lára mi. kò sóúnjẹ lóòótọ́. kò sí ẹ máa jẹ tibí. tibí èwo. tìsàlẹ̀. wàá bàjẹ́ ṣe ni kó bá bẹ jẹ. má bàjẹ́. bó bá dẹ̀ bàjẹ́ tán ara ẹ̀ náà wàá tún jẹ́ bàjẹ́ kó bàjẹ́ ẹ̀jẹ̀ náà ni. máa parun máa jà mọ́lẹ̀ mọ́lẹ̀ jà lókè kan já ń sàlẹ̀ èmi ò fi yẹn ṣeré o bala máa fi yẹn bá mi ṣeré súnmọ́ bí jàre àbí. ẹ jẹ tó kún sówó lé lórí náà. mi ò fẹ́ wà dáhùn. ìzìlá rẹ yìí máa bá bẹ jẹ jìnnà. má bá bẹ jẹ wo máa túra. ẹ muta ẹ tani o ló ń jásí. ìrẹ́ni ìrẹ́ni ìrẹ́ni ọ̀dẹ́ wọ. ọmọ burúkú mi ò dòwó wọ ní ẹ̀kọ́ mi. mélòó ni kí n gbé wa méjì ah máa ń ṣàánú ọlọ́run fi ṣe ó fi ṣe yín yàn. Hmm. ọ̀gá ilé ìdán. Hmm. ẹ̀wọ̀n kan fìdílé hmm. o kẹfẹ́ ah. ilé nǹkan ẹ̀wọ̀n fèyí o kọ́gbọ́n mú tẹ́tù lọ́ńdọ̀. màá mọ̀ ṣe ń jí báyìí wọ́n ní wọ́n fẹ́ gba ṣíǹjì kò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ ní. Eh, eh, eh. ẹ ṣe o àtúmọ̀ débi. ọ̀dọ̀ yàgà ń lókun láyé. ọ̀dọ̀ yàgà ni ah. ọ̀rẹ́ mi o àjọ máa jẹ́ ní òmù tó tu London. Muta bobo, muta bobo. Muta to London. Hey, eh, hey. Muta to London. Muta ọmọ bàbá muta. Ìyáyá ọkùnrin. Ìyáyáyá. Ẹ wọ ẹ káàbọ̀ ẹ kọ́ ọ̀rọ̀ ajé. Yẹ̀yẹ́ dàní. Yẹ̀yẹ́ mi gàmí. Ah. Ẹ gbẹ́lẹ̀. Muta muta ó ga jù ọwọ́ mélòó ni ká já. mẹ́ta. ọwọ́ mẹ́ta. mẹ́ta. ọwọ́ mẹ́ta. ẹja mẹ́ta. ẹja mẹ́ta mẹ́ta báyìí. ẹ. one two three. má rọ̀ mí lẹ́jọ́ jẹ̀rẹ̀ kọjá kọ́tọ́ níjà bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ lómi àjà. ìyẹn dẹ̀ bá a di o mi ò rò pé wọ́n máa yàgbẹ́ ládùúgbò yín yo. wọ́n ẹ mọ̀ mi ládùúgbò yín ni. á mọ mi kò sọ́jà ni mi ìdẹ̀ lè para mi oníkálukú ló ti ṣe bọ́ọ̀ sádùúgbò ẹ̀ mo rọ́jú ra yìí tí mo rà yìí gan ni kí là ń ta. inú ra mínírààsì kọ́ fi bisikíìtì sí. ẹ ṣé kádúró gbowó ni. ẹ máa lọ ẹ máa padà wá. ẹ n kò ẹ máa ṣe kí. òun ló ti gbọ́ yẹn mùtá má rò mí lẹ́jọ́ ẹ máa lọ ẹ máa padà wá. bẹ́ẹ̀ lè jẹ́ máa ja. gbogbo nǹkan ti ń bí ogun bíi àfúrà ni. èmi ò lè rojọ́ wèrè o. Ah, lórí kíni yẹn lẹ pé a máa ṣe ló tẹ máa máa nìkan kan gbowó ẹ. wo mùtá mùtá ọmọ

ọ̀ndì ẹni sọ̀rọ̀ sọ ẹ wọ yàgà ni yàgà ni ẹ bá alajà bí o. yàyà bí kẹ fún o yàyà bí kẹ fún o. yàgà ni yàgà ni. yàyà bí kẹ fún o. wọ́n dì yín wọ́n di ẹ̀yin méjèèjì. Eh, eh, àwọn àmọ́ bá a ṣe ń yíyá aṣọ àga wa. àwọn atọ́gbà yín kò ṣe skin play fún yán kọ̀ọ̀kọ́ yín jọ bí wèrè ni. ẹ kó sì dànù kẹ kó sì lọ. ẹ má ṣe o àdúgbò ẹ̀jẹ̀ ni o. tẹ bá ń bọ̀ máa ràn mọ́ lẹ̀ tí bàbá yín mo rò pórí ẹ̀ burú orí ẹ̀ burú àbí ọ̀gá yìí ni màá lọ fẹ́ jọ́sùn àwọn aládàáradà wọn ò ṣe screenplay fún yín kó tó gbà yín síṣẹ́ àwọn wèrè ní ìfẹ́ kù ọ̀gá yín ló máa kú àwọn olórí burú. fúta fúta mọ́ yóò sọ̀lẹ̀ mọ́ orúkọ mi yẹ dùn ẹ lẹ́nu. Ah, kí ló ń tó yìí ló ṣe tó gbogbo ọjà tọwọ́ báyìí bó o ṣe wọ́n náà lọ́jà wọ́. sẹ́wọ́ yẹ kó sọ̀rọ̀ ajé tèmi nù. mo ń tra sa. one time. one time. mo ń tra. one time. pẹ̀lú nǹkan tó tó yìí. kí ló ń ta ìdàlá relé. one time pẹ̀lú nǹkan tó tó yìí. ẹ má mi dé sa mo mo gbé yẹn. ṣé mo ta ti ẹ̀yà ti dé. àwọn ah, ti dé sa wọn lòdù lọ́wọ́ sa. wọn lòdù. bẹ́ẹ̀ ni sa. ẹ lọ́wọ́ fún wọn ẹ sà. anybody only knows the respect. ọ̀gá ní kẹyọjú sọ̀rọ̀ ẹ̀gbọ́n yàyà ọ̀gá náà ní pé kẹyìn náà wà. àtẹ̀mí náà. níbẹ̀ ni. o tún tún dáná. ìwọ ló máa dáná. ìṣòro àwọn àfẹ́yìn. ìṣòro àwọn àfẹ́yìn. ẹ̀rù tí a kó láì lọ́n bá kẹsì kí wọ́n tó sọ ń dòdò sí wọ́n sọ wọ́n dòdò sí máa ti mi ìyá lóla ọbẹ̀ ká mo bèrè yín wọn lẹ download nù kí ni. da download yọrọ a download ló má download o gba ti ìwọ ló ń download èmi kọjá. a ṣe kó ọ̀rọ̀ mi ò yé yín ni wọ́n lè ń já ọjà. a ah, ah, download ṣé èkó ni ṣe burú ajá ló kọ̀rẹ́ ti ajá ló dùn ọ̀dà I want to see so. Now. I want to saw you. Ah, my darling. I want to see so. So I o get yẹn ìyá onísọ̀rọ̀ ta la já omi fún tí mo pẹ́ kó má yẹ ká lọ bẹ̀ òun ló fà á. sisi ọ na sọ ọgbọn nǹkan tí mo sọ kan ni mo ní mo fẹ́ rí yín ní sísọ mo tó fẹ́ jísọ ní ẹgbùdù bàjẹ́ sísọ òyìnbó dáhùn. àwọn ìwà amúra o. ẹ ti padà gbé ìbò ju ìwà lọ. ẹsẹ sísọ. òye ìwòye wa. ní ẹgbẹ́raga ni o ẹ wo ọmọ dénúgà ẹ̀sẹ̀ sàwáwù ní ẹsẹ̀ gbèrè ọlọ́mọ èké mi ká ní ẹgbẹ́ra mi ga ni. Ah, ìtọ́ni ilé ìtọ́ni ilé ìtọ́ni mọ̀ olówó gidi ni burúkú. ṣé wá rí ilé iṣẹ́ tẹ̀ ń wò yìí worldwide dà ní kò sí ilé iṣẹ́ tó bá. worldwide. bẹ́ẹ̀ ni. kò sí ilé iṣẹ́ tó bá wọ́n ní ah, worldwide dà kò sí ilé iṣẹ́ tó bá kò sí ilé iṣẹ́ lamẹ́ríkà ni ní jọ́ndọ́m ni ní ọba isili ni omi ni ọmọ. bí ìta wa ta. ọmọ ìta ń ta yìí. lórí kan náà yìí ọmọ náà ni wọ́n mú. <laughs> ẹ wo lọ́ọ̀yà Daniel òun náà àwọn lọ́ọ̀yà ẹgbẹ́ rẹ̀ ń ta omi ìfún ẹ lọ́wọ́ agbẹmọrọ mi náà ni testi wọn lọ ẹ ọmọ testi testi amadurudon amadurudon tọwọ mo ni amadurudon sí lọgá àti ẹ ṣe wọ́n yàrá yìí èmi ò pẹ́ sí lọ́jì lọ báyìí. ẹ wọ́n lọ yàrá yìí. ṣé ẹ wá rí lónìí wọ́n jọ yín lójú. bẹ́ẹ̀ ni wọ́n fowó kó yín lónìí. ọyà ìlẹ́nu ẹgbẹ́ máa ẹbí ọ̀bọ. ọlọ́run ti kẹ́ yín ọlọ́run ti pa yín lẹ́yìn ẹ bọ́ọ̀sì orúkọ lè ṣe wa nù bus boat sa b o a t s bus. bus bus bus ẹ wá wò mí o kéèyàn ṣe orin láti jọ́nà rí thirty nine tí ó tó ṣe títí wọ december thirty eight tó bá ṣe wọ december thirty eight tó bá ṣe mistake kan tó ṣe aburú wọn wó kiri àtún wọn ṣe wọn ṣe ṣe àfúnni ọjà bọ ni ọrùn ah. wẹlẹwẹlẹ nù. láti january thirty nine. ẹ tiẹ̀ ní mi wo gbogbo ohun tó ti ṣe sẹ́yìn. láyé ọlọ́mọdé. nìkan yẹn ti bàtà ó bàtà gbọ́ rẹ̀ jẹ́ ọdún ẹ ti bàjẹ́ délẹ̀. ọ bàjẹ́ délẹ̀. ọlọpàá ẹ ti gbọ́ báyìí. àdìgbò ti yọ. ìtọ́jú yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn fún yà. ọ̀gá nù. ta ni ń jẹ́. Yeah ya ya ya ya tani ya ya jaya ya wa ya ya mẹjọ ya ya ni ya ya kórìíre. mi o. Oh. wan fata. mọta. mọfata. mọta. mọfata. ẹ nana yẹ kórìkẹ ẹnu tí bàbá ìfowópamọ́ bá la ìkọ́jú orí rẹ̀ bá la gbà bọ̀dé. ṣé ta lọ. Ah. <laughs> ọkọ ẹ ah, ṣe o. ẹ ṣe o ẹ ṣe kẹ ní orin tẹ ṣe fún wa yìí lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ẹ̀yìn ara sí burúkú gbogbo tẹ́padà ó ní bàá máa sí ilé rẹ̀ ṣe é ní jóná ṣe é rí bó bá lọ lé tó lọ rí epo kó wá mọ̀ sí gbogbo iléeṣẹ́ yìí káríkáríkárí kó ṣàlọ́ sí kò ní múná lágbára Ọlọ́run. ọ̀rọ̀ wèrè ni bàbá mi lọ sí ta ló ṣe é yìnbọn kó ń bùnà sínú iléeṣẹ́ iléeṣẹ́ bàbá ni wọ́n bùnà sí. àṣẹ. aláàdúrà ó èmi ò láàyè gbogbo òṣì tó ń bá wa púrúfù yìí o. èrè àdúrà òun. Eh, lágbọ́dọ̀ iléeṣẹ́ yóò ní jóná. ọ̀gá má dàrú òjì mẹ́rin bá ti dùn ládùn olórí burúkú àdúrà òṣì ni lágbára ọlọ́wọ́ ẹ̀ nìkú. àmín. báwa ní wáyé ti wáyé. àmín. bẹ́ẹ̀ jábọ́nú plẹ̀ ni ẹ̀ nìkú. àmín. bẹ́ẹ̀ jábọ́nú ẹ̀líkọ́tà ẹ̀ nìkú. àmín. bẹ́ẹ̀ dúró sẹ́jú ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ kú ẹ máa pẹ́ fún wa ni ẹ ní kú ní ayé yìí agbára ọlọ́run ayé ò ní pa yín bẹ́ẹ̀ sì kẹ́ ẹ ní kú bẹ́ẹ̀ dàgbà gbàgbà títí tí ẹ ní kú ẹ ní rí kú lágbára ọlọ́run. báyọ̀ ọlọ́run ò ní bá mi fún yín ní kú ẹ dábàá máa dàgbà tẹ darúgbó tẹ bá máa rí kú náà lágbára ọlọ́run lọ́lá àwọn tó tẹ̀lé ayé dó agbára ọlọ́run ẹ ní kó sódò ń gbẹ ẹ̀rùn. àmín àmín àmín àmín àmín lágbára ọlọ́run bó ṣe sọ yẹn kẹ́lẹ́bẹ̀ ló máa rí. bẹ́ẹ̀ ni ó rí fún bàbá rẹ̀. bí ó sì rí bàbá rẹ̀ bàbá rẹ ò ní kó sódò gbẹrun. ṣé gbọ́dọ̀ kí n mú mi kí n kú tẹ̀lú sọ mi lẹ́fẹ̀. Ah! orí mi burú ni. ó tẹ burú náà. ó burú gan. ó tẹ sẹbẹ fọ ni. ó burú. ọyọ jáde. ẹ má bínú. ẹ jáde. ẹ jẹ ọkà ẹ ọkà. ẹ kọ́ sí ẹ jáde. ẹ má bínú ọkà. ọkà. sọ ara rẹ̀ fi wúkọ̀ mọ̀ nínú yóò tún yóò tún bẹ́ sínú omi náà bẹ́ẹ̀ ah, ah. kí ló dé inú àgbà wò ló rọ́ọ̀bà ìṣẹ́fún yìí mo rìn fáàsì rẹ̀ padà sí ọ ataga fúlà asaga fúlà asaga fúlà ọ padà sí ọ lórí padà sí ọ lórí kọ padà sí ọ lórí ẹ. ọkọ ìsìlá Mr. London náà ó mùtá bọ̀bọ̀ mùtá bọ̀bọ̀ ó ó mùtá ó ó London mùtá London náà àwọn adarí sọ́kọ́ ní lọ́gbọ́ ẹ wá nǹkan fìdílé o kẹfìdílé nǹkan ẹ wá fèyí o kọ́gbọ́n mú tẹ́tù lọ́nà. ee ayọ̀ ni ìwò dúró dọ́ńpẹ́ dọ́ńpẹ́ má bọ̀ ó ti gbọ́ ti gbẹ́rù dé. Ah, ah, ó ti gbọ́ jáde jẹ́wò jẹ́wò tẹ́kọ̀ fún ẹ five hundred. kí ló rí bọ́ọ̀bọ́. jẹ́kọ̀ fún ẹ five hundred jèrè kò gbójú ń bẹ̀. òun kì í ṣe kọ́ mu fún ẹ. máa ń gbé. tó bá dédé bá ti bá gbàkẹ́ ní o máa ti bá gbàkẹ́ mọ́ ẹ lọ́wọ́ o. ó máa mọ ohun tí wọ́n sọ ìfẹ́ mẹ́sàrá ìfẹ́ mẹ́sàrá láyà tó ṣe pé aṣọ bá mi mẹ́ta ló ti jó ó ti ṣiṣẹ́ tiẹ̀ sí ta lọ lọ ṣe five hundred. tó máa gba five hundred àbó mo máa lọ. ó dàbí nǹkan le. gbé wá ah, má jẹ́ change mẹ́rin mi lórí ẹ o. gbà má ti fún five hundred yẹn five hundred yẹn anikola yẹn fi ṣe o ti gbàgbé ni lọ́ọ̀ three hundred. ìfẹ̀mẹ́sì o ní iron tí mo lọ fi ẹ̀jẹ̀ gbé wá lé ni oníkan fún mi three hundred tó ti tó wọ́n sì ti gba five hundred lọ́wọ́ mi ká máa tán tá a ta lọ. three hundred òní tó bá ti lè gbà á máa dá padà sápò ni. owó tó ní mílíọ̀nù tírí ọ̀dẹ bákan tí yóò ta ẹ jẹ́ kí lọ ẹ jẹ́ kí lọ ẹ padà mọ ẹ padà mọ bí. yìí kò sáko padà ni. báyìí kò wọ́n ṣe mí lọ. wọ́n jẹ wọ́n jẹ tí ń ta lẹ́nu wọ́n jẹ tí ń ta lẹ́nu owó rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ bákan àwọn mẹ́ta náà ni two two side. side la lọ́nà ẹ̀. ọya ẹ sì orí ibi balẹ̀. ẹ balẹ̀. sixty five dollars eleven twelve ẹlẹ́dàá má sixty five dọ́sẹ̀ eleven twelve ẹlẹ́dàá sixty five dọ́sẹ̀ eleven twelve. rọ́bọ́ ah síbẹ̀ ò síbẹ̀ nítorí kò tí lè pawó irọ́ ta ah! ti káyọ̀ lẹ̀ ó yà jọmọ̀ tẹ̀ sójú ẹ̀. ayọ̀ ní bàbá two final loss two final loss jọmọ̀ bàbá àgbà àwọn dẹ̀sì jọmọ̀ ó yẹ lọ́wọ́ náà sixty five yéé ọtí ti yára má fi yéé bàbá yéé ṣé ó gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lọ́ọ́ máa lẹ̀ má parí ẹ̀ sí ìrẹ̀ kí ló ṣiṣẹ́ ta ló ń wọ̀nyà ẹ̀ wa ó yá set out olówó. ó yá ó yá ó yá ó ń pọ́n dọ́sẹ̀. ọmọ bọ̀bọ̀ bọ̀bọ̀ bá jọ pé ká lọ máa gbó lọ́dọ̀ yá jẹ̀jì. ẹ wá ẹ wá ẹ fún mi ẹ fún mi last. tibá tibá. jẹ pìlẹ filẹ. yẹ ṣàánú yẹ ṣàwọn pé kò pè ó yá gbà síbẹ̀. ẹ máa bọ ẹjẹ àfi ta. o tún máa ta. ẹjẹ ata ọkọ jẹ báyẹ ta ó yá. ṣe kìíní yẹn fún. ṣe kìíní yẹn fún. jẹ́kọ̀ọ́ dà jẹ́kọ̀ọ́ mi ò fẹ́ wàhálà jẹ́kọ̀ọ́ jẹ́kọ̀ọ́ dà. ọwọ́ yẹ mi. jẹ́ fi kúrò ní abẹ́tẹ̀ yẹn kó bẹ ọmọ ọ̀dẹ̀ ó yá ọ̀dẹ̀ ó ti tẹ̀ lọ́wọ́ jẹ́ ọmọ double six ni ṣo ti ah. jẹ́ kò sí lèrè ló ọ̀ tún màá sì jẹ ìyá ìwọ kẹ ìwọ tó kù. ẹ pariwo sí. ó lè pé lọ tẹ bá wá ó yá wá wá wá wá. àwòyàyà ọkùnrin sixty five dollars ẹlẹ́dàá máa sùn gbọ́ngbọ́n sixty five dollars ẹlẹ́dàá máa sùn sixty five dollars ẹlẹ́dàá. ẹlẹ́dàá ayé ti fi jẹ́ ìyá ẹ̀ ya ìjà ìwọ ìjà ìdá ilẹ̀ dán. wọ́n bá mi gbé ayọ̀ máa lọ. a sọ orí ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ẹ́dẹ́ òbí tó sọ̀tù ìjára lọ. ọ̀gá ṣàgọ́nà níwájú lẹ́yìn lọ́tún lọ́sì. àní kí ni kí n ta fún kí ló fẹ́ jẹ́ olórí ibú báyìí. mo rẹ kẹ́ńkọ́. ó gbá táwọn lọ kí ló kún ẹ. Eh! iná lọmọ oh, iná ṣàìṣà <laughs> ṣáàbí. wo sọ ọkọ tó bá fẹ́ kí lu kí n ta fún ẹ. fún mi ní fònàgà o náwó rọ. o fẹ́ transformer. kọ́ndẹ́sà ẹ àti transformer náà. kó wá fi condemnation sí. ó kú ló gbogbo ẹ náà wọ́n ní one minute ló ń lò ó lo ojúṣẹ́jú kan lọ kọ́sítọ́mà mi kan báyìí mo jẹ́rìí ẹ̀ pa dúdú báyìí ni ó sì ń lọlẹ̀ báyìí sọ̀dí kìlò ń jẹ bó bá lò báyìí lẹ́ẹ̀kan wákàtí kan ṣì wà ń bẹ̀. gbogbo ẹ gbọ́dọ̀ kọjá fifty naira o bó o tó ní sixty ìwọ ló máa fi ten naira kún. sharp corner nílẹ̀ yìí lókè òkun ọ bí ya yàn èèyàn bá tiẹ̀ máa kú inú kan mi ṣàkọ́nà ọmọ mi tó yé kébù ó yà wèrè bàjẹ́. mi ní jẹ̀díjẹ̀dí. sharp corner. Ah. Eh, ah. Hello. bó ṣe mú bó ṣe mú wo bóbìnrin ṣe mú paraga ọmọ tí lélẹ́ ilé máa pa ọkọ ẹ̀ sílẹ̀ o lóṣì. báwo ni congratulations London visa ẹ ti jáde. ewu sọ bẹ́ẹ̀. Ah, ah, ah, pẹ̀lẹ́ oh I see ìyá ṣàlí ló wá gbé ẹ ibo ló dé sí. peckham. Eh, ṣé gas ló gbà wọlé oh okay okay i see okay, oh, ta ló wá gbé ní airport oh what's line okay <laughs> it's alright eh, báwa ṣe ń jayé London lórí ẹ báwa ṣe ń jayé London. Beckham eh, tó ń sọ yẹn ah, oh my god mo ti lò seven years mbẹ́ ngbà kan mo kó mbẹ́ mo lọ sí Woolwich mo wá kó ní Woolwich mo lọ sí Abbeywood. Uh, bí mo ṣe ń rìn nìyẹn off off London náà ló ń bẹ sẹ <laughs> òtútù ààyè táwa ń jẹ London nìyẹn <laughs> báwa ṣe ń jẹ London nìyẹn mo kí ẹ kú oríire má wọrí màá bá ìsọ̀rọ̀ létà. <laughs> mo fẹ́ complete visa èèyàn kan lórí bíbá ẹ̀ eh. eh, yẹ lórí iPad mi ok then ọ̀rọ̀ màá bẹ̀ sọ̀rọ̀ létà báyìí ọ̀rọ̀ This is just um oríire ṣe ń kọyàn nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. ẹjọ torí Ọlọ́run ẹ̀gbọ́n mo fi lọ. kí ni kí ni túmọ̀ yẹn. ó fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu kí ni gbogbo nọ́sẹ̀nsẹ̀ tó bá fẹ́ kíyàn òun ní kò ṣe bí idiot ni ah, ó máa kó gbogbo diseases tó wà lọ́wọ́ bó ṣe tóbi tó nà án ah, wà á bluetooth àwọn diseases ẹ̀ wà á pass ẹ̀ sí mi we don't do that in London. Ah, ẹ má bínú. ẹ̀gbọ́n ṣé ẹ yọ ọ̀rọ̀ lọ́dọ̀ tẹsán yẹn ó wọ mi lórí o èmi náà fẹ́ travel ẹjọ torí Ọlọ́run ẹ̀gbọ́n ẹ ṣàánú fún mi bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ṣó yẹ yẹn ẹ̀gbọ́n èmi náà fi mú lé nǹkan kan mú mo máa ń gbóòórùn ẹ mo ń wò pé ah irú sàpọ̀nà nísìnyí owó lè lo lọ́fíńdà túra rí ló máa ń lò ó ti yé yín mo tún wá wò pé eléyìí tó kàn jókòó mi tó ń mutí bí ọkùnrin ṣe ló rùn bí irúgbòrò ngbà tí máa gbóòórùn mo wò pé nǹkan kan lè rún lọ́fíńdà gidi <laughs> ẹgbẹ́ jọ. no no no ṣọlá mi ah, Tom Ford ni mo lo black orchid. <laughs> ẹgbẹ́ jọ torí ọlọ́ọ̀ èmi gan fẹ́ <laughs> oh my God o fẹ́ ṣe kí ni o fẹ́ lọ sí London mo ń ro ni o mo ń ro mo fẹ́ lọ sí London kí lorúkọ ẹ. Muta. Muta fẹ́ lọ London Muta fẹ́ lọ soríire Muta o fẹ́ lọ Muta Muta fẹ́ lọ Muta. <laughs> Eh. anyway anyway sori London ò kí n ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ ṣe èmi tó orí tí mo jókòó yìí èmi náà pè ní of London. Eh! of lọ ah, of London. ẹ̀gbọ́n mi. Eh? bẹ́ẹ̀ tí ẹ ẹ ti wọlé wèrè èèyàn ló máa sọ fún mi orí yín báyìí pé bàbá ẹ. orú london ròyìn london fà ṣorí london tó ń wò yẹn bó bá ṣe ń wọ london gbà. Hmm. you understand what I'm saying hmm, wọ́n máa fún ẹ lé ni ah. wọ́n á fún ẹ ní mọ́tò wọ́n á fún ẹ ní ìyàwó wọ́n á fún ẹ ní iṣẹ́ iṣẹ́ yìí wọ́n á máa sọ fún ẹ ní wákàtí wákàtí yẹn là ń pè ní pa. Ah. wákàtí wákàtí. yes that is London for you. ẹgbẹ́ wa mi ní o. iṣẹ́ rí èmi dẹ́gbọ́ yé etí mi máa ń dín gbà mí orí mi ò gbé o ẹ̀ ń tẹ̀ ń sọ lórí wákàtí ni pé tó bá jẹ́ àgọ́ kan wàá fún mi lówó aago kan aago méjì wàá fún mi lówó aago mẹ́ta wàá fún mi lówó mẹ́rin wàá fún mi lówó. ẹ̀wọ̀n ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀jọ̀ mo fi ọlọ́run bẹ̀ ẹ̀yìn sóti yẹn. sẹ́ni ẹ má bínú wọ́n ní ẹ̀kúlẹ̀ lọ́ta wa inú fẹ́ǹsì la ṣe ní gbé sóti yẹn inú fẹ́ǹsì la ṣe ní gbé ẹ̀gbọ́n ẹ̀jọ̀ sẹ́ni sáfìmọ̀ yàtọ̀ ẹ̀rí tó jókòó síbẹ̀ yẹn bàbá wèrè tó tó láyé yóò sí o bọ́dì lásán lójú kò gbogbo ọpọlọ àti tí àárín wa ìlú wa. sórí ilé ìbàjẹ́ ẹ̀yìn ìbàtà àwọn mélòó sọ́ọ̀rẹ́ mi ò láì kí ẹ o sọ́ọ̀rẹ́ o. mo rí ẹ níbẹ̀ yẹn ọmọ rẹ kẹ́ ẹ wo ẹjọ́ torí ọlọ́run ẹ Eh, ẹ bá mi ṣe kémi náà mo fẹ́ tra fún. ẹ ṣorí bó ṣe wà yẹn um, èmi ò kí n hesitate láti help yàn yàn but um, ọmọ tó bá ṣípá òun nìyá ẹ máa ń gbé. ẹ ṣípá <laughs> inú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀gbọ́n máa ṣí orí dànù máa ṣí ẹsẹ̀ ṣí fún dànù kí lẹ̀ ń sọ yìí. oṣù a ni mo ṣe tán. ẹ bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún yàn um, normally a máa gba bí six fifty seven hundred thousand naira ṣùgbọ́n tó bá ti ṣípá bóyá bí four hundred thousand wá then irú èmi fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ lábàáyé san mo lè bẹ fi two fifty tó kù kí n bẹ ṣe. màá wà àwa ẹ̀gbọ́n mi. oṣù ojú ìṣọ́ rẹ̀ sí lọ. ẹjọ́ torí ọlọ́run ṣe rí ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ lọ tí mo sọ fún yín mo pàkíyèsí yín sí bóyá ẹni máa rò gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ òṣìṣẹ́ ọ̀rọ̀ tó jẹ́ tó mú ọ̀pọ̀lọ́ dání ṣe rí sharp corner tẹ wà tó bà mẹ́ ó yá wèrè gan wá tí mo rẹ kẹ́ ṣe rí ẹni pé gbogbo wọn tí mò sọ bí mo ṣe ń sọ báyìí ló ń pì kí ẹ tó ti ọpọlọ ẹbí báyìí ló wà gbogbo tó ń yọ pátápátá kò sí tí ó mọ ẹ rárá ẹjọ ẹjọ ẹ kò sí bọ́ọ̀lù jẹ́fẹ́ nọ́mbà mi zero seven zero. Ah! egbò ọ̀flọ̀ ah! ah, ẹ fà kọjá ṣàkọ́nà tẹ̀ wò bọ́dì lásán ló dòwò síbẹ̀ gbogbo etí àtọ̀gbọ́dọ̀ orí tó dòdò wa kò tí ó dòwò ẹ̀rọ bá pè é bá láwùjọ. ẹ̀rọ sọ zero seven zero zero seven zero ní ẹgbẹ́ ìṣẹ́ bàbá pè ní zero seven zero. Okay, uh, I'll do that for you. Zero seven zero. Ọ̀fẹ́ ó láwùjọ. Eight four two. Ó láwùjọ sí láwùjọ ẹ̀kọ́. No, I'm not used to not <laughs> speaking loud, you know what I'm saying? Zero seven zero. Oh my God eighty five ó láwùjọ ègbò ó láwùjọ ògbò. nine two three. òbínà mi ló tó ìgbà mi náà lò mí o òbínà mi náà tó òbínà mi lò mí o. ìpàpàrìgà ìpàpàrìgà ìpàpàrìgà ìpàpàrìgà ìpàpàrìgà ìpàpàrìgà. ìrìjọ ìrìjọ ìrìjọ ìrìjọ ìrìjọ ìrìjọ. mo ń bá mo ń bá ọ̀rẹ́ mi. àjọ ọ̀rẹ́ kẹ̀ èmi ọkọ ẹ. Ah. Muta orí ẹ ti bí fàpò yó. orí mi ti ń fàpò ó fàjẹ pọgànà ìfẹ́ gan ló fẹ́ pa mí báyìí. Ah, ah. kí ló máa ń ṣe ẹ tó máa ń ṣe báyìí gan mo nífẹ̀ẹ́ ó yẹ kó mọ. o nífẹ̀ẹ́ mi. <laughs> Muta mo fọ lọ́wọ́n ọba ni mo fi bẹ̀ ẹ́. ìrù ayọ̀ mo ti ń gbọ́ láti London látàárọ̀ má wàá fi titi ẹ má fi dìsítọ́ọ̀bù mi tó o bá ti ní ìrù ayọ̀ tó fẹ́ fún mi má bá mi sọ̀rọ̀ ìró ayọ̀ ni mo ti ń gbọ́ láti London látàárọ̀ ìró ayọ̀ ni mo fẹ́ gbọ́ tilẹ̀ máa fi ṣúlẹ̀ ní o mọ àwọn kátígórì tó ń fẹ́ lọ tẹ̀lé wọn èmi àti òsín kátígórì. ó tójú sú mi ó tójú sú mi ẹ wá ǹjẹ́ kó n ṣe ọ̀rẹ́ pé ọ̀rọ̀ London ìfẹ́ bá yàrá yọ sí mi báyìí adéwájú lọ́hùn wọ́n ní London la pọn mi wá adókè lọ́hùn wọ́n ní London ń fa bọ́. ìgbà tí màá dọ́dọ̀ ẹ ní ìsinmi tó ní London London ń fọṣọ. Ah, ah, èmi ò máa mọ pé ṣé àwa náà lè lọ London yẹn. mùtá London dùn ọmọ ẹ̀gbọ́n ìyá mi ó bímọ sí London wọ́n wá ní wọ́n ń fọmọ ní owó London bàbá owó London ẹni tó bímọ ìyàwó ó ń fún lówó London bí mo ṣe wà yìí èmi á gbá mi ò lè fẹ́ ni tí ò bá wá láti London o yé kò dára o. a máa jẹun London mumi London gbowó London bí ò bá rí bẹ́ẹ̀ mi ò ní fọ́kọ ọkọ London ni màá fẹ́. bọ́kùnrin kan bá wá láti London nísìn ṣé òun ló máa fẹ́ onífẹ́ mi. bọ́kùnrin kan bá wá nísìn tó bá wá láti London mo ti tẹ̀lé ẹwà yìí màá lè máa tà ní London international beans ń máa máa tà. a ah, irọ́ ló pa <laughs> mo lọ London eléyìí o. mùtá fẹ́ pa mí o mùtá ìwọ fẹ́ lọ London. o ò lè lọ London ìwọ o ò lè lọ kó ṣe kàtígórì yẹn ló lọ London. òwò ìtọ́wọ̀ àkàtọ́ máa sọ pé ibi ló máa kú sí muta. bóyá ló máa délé muta. ò lè lọ London mùtà. àjọ àjùà àjọ àjùà sọ̀rọ̀ ni yòókàn yóò dùn lè tọ́ ṣùgbọ́n kò ń ṣe tèmi èmi máa dé London yẹn lágbára Ọlọ́run máa rún ọ̀pẹ máa dé bẹ́ẹ̀ tí ẹjọ́ mo wá fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ ẹ ṣé tí n bá ti dé London àbí tí mo ebémi náà bá ti lọ London o máa fẹ́ mi. bó o bá ti lọ London tí mo rí i pé o ti fẹ́ máa lọ London báyìí èmi á jó a má fẹ́. wọ́n ṣe ṣe nìyẹn nísinsìnyí díẹ̀ ló máa ṣe ìwọ ní gbogbo tó kó gbogbo ara ní ìdára. má bínú pé kó o mọ̀ pé èmi náà ti ń rún London lẹ́nu yẹn kí n máa practice yẹn. ọ̀dẹ̀ yẹn lọ mú nǹkan fẹ́ fi lọ London wá ná tó bá ti jẹ́ kí n rí gbòòrò London má tẹ̀lé ẹ̀. Ah, òyìnbó má dáhùn. ẹ ti fún mi ní fàwọn yìí. Ah. dákẹ́ ẹ̀ mo wá fẹ́ bẹ́ẹ̀ tọ́ lẹ́sẹ̀yìn ọ̀rọ̀ ayọ̀ ni o ayọ̀ tó wàá rọ́mú ayọ̀ yìí fẹ́ ṣẹlẹ̀ lẹ́sẹ̀yìn òun ṣe tá a máa máa láwùdù o ti gbọ́ a máa ta ogun. kí ló lọ́ba mẹ́rin pé lẹ́sọ̀ pé ẹ fẹ́ ẹ fẹ́ ta ẹ fẹ́ ta ogun. mọ̀rọ̀kọ mọ̀rọ̀kọ ń ṣí èrè náà a máa ta ogun ìdí tá máa fi ta ogun ó lè mọ̀ wọ́n ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní ká bánú sọ̀kan èmi ò dẹ̀ nínú tí mo fẹ́ bá sọ gbogbo àwọn ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ sí ní gbogbo inú tí mo lè bá sọ ní ìwọ gangan ìwọ nínú yìí mo fẹ́ bá sọ báyìí síkírìtì ni síkírìtì o gbọ́dọ̀ jẹ̀kẹ́ ní pọ̀jùgbọ́. mo lọ lọ́nà. Ah! olórí burúkú ah! Hmm! Ah! Hmm! olórí burúkú mo pé kó o máa sọ fún yàn hmm. gbẹ́nu orí burúkú dákẹ́ òun sí eré ni mo pé kó o máa sọ fún yàn kí fẹ́ máa pariwo ah, ó mọ̀ pé nǹkan téèyàn bá pò níyì ni ó ah, máa jẹ́ kí n sọ fún yàn mo pé kí kẹ́nìbọ̀dì máa gbọ́ ó ti yẹ mi ò láìfẹ́ o olúwe máa láìfẹ́ o máa láìfẹ́ o olúwe máa láìfẹ́ o máa láìfẹ́ o wọn náà máa fún mi nílé. mo ti mọ tí máa ṣe fún mi máa fi ti gbọ́ máa fi ti gbọ́ mọ̀mọ́ wọn náà máa fún mi nílé máa fún mi níyàwó lọ́tò ọwọ́ àtìtọ́ ya gbé mi. jẹ́mi ò sì sọ báyìí wọ̀ lọ. olúwe hmm. olúwe olúwe hmm. olúwe mutari olúwe mutari olúwe mutari. jọ torí Ọlọ́run inú ni kò rárá mọ̀ sí. inú ló wà kí ló ń ṣe tó ń gbọ́ báyìí o sọ fún yàn. sọ fún yàn. kò sẹ́ni tó bá gbọ́. kò sẹ́ni tó fẹ́ gbọ́. àbúrò mi mo fẹ́ràn ẹ. èmi náà fẹ́ràn yín. mo fẹ́ràn yín n bolo da wa n bi wa mo fẹ́ sọ kí n tọ̀ eh? kí n tọ̀. k'o sọ k'o tọ̀. kí n tọ̀ ni. tó o bá sọ ikú ni o. n lè sọ fẹ́ni kankan. tó o bá sọ ọ̀ràn ni o. ẹnì eh, eh, kankan ò lè gbọ́ mọ́. rántí pé nkùlé lọ́ta wa o inú fẹ́ǹsì inú fẹ́ǹsì la ṣe ní gbé o nkùlé lọ́ta wa o. ìtọ́ kò sí nǹkan kan ìtọ́ náà ni. yẹmi òṣìṣọ́ báyìí olórí burúkú máa lọ́mọ oníwé burúkú yìí o náà bá ti ń bímọ ń bìkú bí mo náà ti wọ́n máa ṣe ọmọ ìgbéni mi rò pé máa mi ni o àti ìsọ̀rọ̀ gan tó ti ń gbọ̀n máa mi máa mi máa ṣe nǹkan a máa bímọ kiri báyìí wà láàmà ni o àìpọ̀ ń gbẹ́gbà lẹ́sẹ̀ yìí lórí àti ẹ̀sìn pè ẹ́ olùwé. kí n máa tán yìí ṣé ẹ rí ìgbín tẹnumọ́gí ogun kékeré lemọ́lemọ́ tí kì í ṣe ló jẹ́ kógun kékeré o. mo ní ìyàwó bá ti fẹ́ yàn ohun tí mo fẹ́ lè mi ń béèrè lọ́wọ́ ọlọ́run ṣé rí owó ìtipátipá láti ní o hmm. àmọ́ èmi ti wá wò tó bá kọ̀ ǹgìdá tó bá fẹ́ kó fẹ́ difficult ó fẹ́ wà áìdì àfitipa wa àdọ́gbọ́n sí i ah, ah. bẹ́ẹ̀ ni máa gbọ́rọ̀ òṣì hmm. àwọn èèyàn bá sọ̀rọ̀ òṣì ńgbà mi gan-an mi ò mọ̀lé ayé wé làkàtà ah. ọ̀pọ̀lọpọ̀ náà la ní o. tàwa ló ń sọ̀rọ̀ òṣì. ńgbà téèyàn sọ pé tipa lòun fẹ́ fi lówó ṣé o mọ̀ pé déédéé èèyàn tó bá fi tipa lówó tó bá lọ́ọ́ fi tipa láà lówó tipa yẹn náà ló máa la fi kú dànù àbí kó o fi tipa yà wèrè. ìwọ ló máa kú dànù. Muta èmi ò ríro bí wọ́n ṣe rò yẹn bẹ́ẹ̀mi tún ṣe rò ọ̀tọ̀ èmi wò ó pé béèyàn bá ń wá owó ó fi pa wá ní o ó wà lọ́nà tí ò tọ́ ni o àbó wà lọ́nà tó tọ́ ni o tó bá fi rí owó yẹn á jẹ́ wípé ọlọ́run ti kọ owó mọ́ ni. nítorí pé ẹ wọ́n ní bó jẹ́wọ́ làágùn láàtún lọ làárọ̀ gbọ́ yẹn dá ṣèbọ̀ ọlọ́run tó léwé lè gbò ló fà àṣẹ sí i. àìṣà ẹ̀sùn ṣàdúrà làárọ̀ gbọ́ yẹn dá o ṣèbọ̀ ọlọ́run ló ní gbígbàdúrà yẹn gan. <laughs> ọ̀rọ̀ yẹn ló jẹ́ kí n rántí òun wí gangan òun ló dífá fún pé èmi máa lówó ẹ̀yìn kan ò ní ní. wọ́n di ẹ̀ o ah. eh, gbọ́rọ̀ ah, ó ti yé mi eh, èmi máa lówó àwọn kan ò ní ní. ọ̀rọ̀ tí ó yẹ kẹ́kẹ́ jà sílẹ̀ ń jà sí eh. ọ̀rọ̀ tí ó yẹ kẹ́kẹ́ jà sí rárá ṣé a rí bí gbogbo aṣọ àìmọ́ tí wọ́n súra gbọ́ ẹ̀wọ̀n kẹ́mi èmi máa ń rí future. mo máa ń sọ̀rọ̀ tẹ́ kí n bá yìí sọ́lẹ̀ ṣe máa bá a. ẹlẹ́kọ̀ọ̀kan. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà ni. ṣé a rí bí aṣọ wa. sóòtọ́ de ká sọ. òde sóòtọ́ de òótọ́ dé eh. òde ṣé orí wọ mùtà bó ṣe wà yìí mùtà bó ṣe wà yìí orúkọ máa ro ẹ̀ láàsì ni wọ́n máa mú ẹlẹ́rú kúrò nù lù ní. sọlá ìwọ yàyà yàyà ọ máa yáwó kúrò ni eh. wà á yáwó débi pé <laughs> wà á yáwó débi pé wọ́n á máa yáwó gangan fúnra rẹ̀ káàkiri wọ́n á máa rẹ́ǹtì ẹ̀mí ẹni rẹ́ǹtì. ẹ ọ yàrá yàrá ń yáwó ni ò ń yáwó kò yáwó ó ń yáwó. báyà <laughs> má jẹ́ ń tọ̀ sórí ọ̀rọ̀ tó sọ léètọ́ kọ́ńfàmù ni orí ẹ pé sórí bóun ṣe wà yà Hamidu <laughs> ó máa mu yàgbẹ́ ni sórí wọ yàyà ọlọ́run yàyà àti yà sórí pọ̀ papọ̀ wà jẹ́ kínní kan yà ni. ṣe lójú ẹ iṣẹ́ sórí iṣẹ́ oríṣiríṣi lọ́rùn bíi bíi bíi bíi lójú ẹ. ṣẹṣẹ lọ. ẹ máa gbọ́ ṣẹṣẹ lọ. ọ̀rọ̀ yìí yé mi ọ̀rọ̀ yìí ti yé mi ẹ̀yin wèrè méjì ṣàpẹ́ ẹ̀gbá ni ẹ̀gbá lẹ́yìn méjèèjì. ẹ ẹ wá fẹ́ parapọ̀ wọ́n yà máa kọ́ ní ẹ̀gbá méjì òǹjà àwọn èèyàn àbí ẹ wá fẹ́ parapọ̀ lémi lórí. yàyà má kó wá pọ̀ rárá má kó wá pọ̀ àǹkàrà yàtọ̀ sí léèsì ìkíjà lèmi ìwọ ah. o bá ní ìkíjà ni ẹ ẹ má dáná oúnjẹ rẹ jẹ kó máa mi ṣe wá ìjà yẹn lèmi. o. ìjà yẹn ti gidi eh. ìkíjà rẹ lémi. ìkíjà wèrè lẹ́yìn méjèèjì ẹ wo wu dìdì ràgbà méjì ṣé àti bàmẹ́kẹ́ àti ìkíjà kí ni yàtọ̀ méjèèjì ẹgbẹ́ akọ́ nìyí ni. ẹgbẹ́ ṣẹlẹ̀ yìí eléyìí èmi ò ní ọba tọ́ra kan fara kan ṣe é ṣàkóso lé èmi ìjà ilé mi bàmẹ́kẹ́ ìkíjà ni mi èṣù ti rẹ̀ ṣọlẹ̀ yìí méjèèjì iṣẹ́ tí báyìí mú lẹ̀. ẹ wo kàkà kébì bá lóore kò yìí ńlọ lọrin kábọ̀. owó kàkà kébì bá lóore kò lọrin kábọ̀. Ah, ah. Ẹ̀kan. Ah wo lajá sí báyìí ọlọ́run. nta ah, ah, ọ̀fọ̀ bàbá. irú orí wo ló pin wájú yìí. ṣífìlà. ọlọ́run ọba àwọn ọmọ adarán mo fẹ́ sọ̀sẹ̀ tí orí iná o. Ah. <laughs> mo sọ̀sẹ̀ tí orí iná ọlọ́run. tẹ̀síwájú. kí n tẹ̀ orí bá kó orí bá tèmi jẹ kó ọlọ. abájọ mò ń sọ náà mo ta sá orí ẹ̀ sá oríire ni. Ah! ọ̀rọ̀ yìí oríire lórí ẹ̀ ẹ̀rù bá mi sá. látijọ́ tí mo ti ń báyọ̀ ṣe visa mi ò ní parọ́ fún ẹ kò rọrùn fún mi báyìí rí. ó dáràn ó gbà ó ṣe tiẹ̀ ó rọrùn jù. London ló yẹ kó bí ẹ sí. lẹ́ẹ̀tọ́ ni èyí lè mọ̀ mú mọ̀. ẹ̀rù yẹ kó yáyé ayé lè bọ́ lórí ti yá. èyí lè mọ̀ èyí ti jáde ó ti já bọ́ jáde. ọ̀nà ọ̀nà ọ̀nà ìwọ ni màá sì kú ọ. mo dáná. gbogbo nǹkan tó kù owó collection nìkan ni seventy thousand naira. lọ́ba tán ihu olọ́lọ́dọ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni owó kọ́lẹ́ owó collection wàá gba visa jáde kí tó ń ṣe bẹ́ẹ̀ yẹn. ṣé wọ́n tún dá yẹn ní ìta lọ́tọ̀ ni. má wọrí má má ní kọ́ta padà. àyọ ah, jọba owó kan lẹni ẹlẹlẹ gbé. nígbà tó yẹ pé Ọlọ́run gbàdúrà ẹ orí yẹ ó wà báyìí báyìí seventy thousand naira péré ló máa ń gbà jáde oh, seventy thousand naira. Eh. <laughs> ẹ tí ó rà máa sọ ẹni tí ó yẹ kó bá a bà. ọlọ́run dé London yẹn ah, má gbàgbé yìí ẹni dé London sórí rè ẹni dé London tí ẹ ti dá. Ah, the shit. Yeah, boy, you know you have my son and from the castle, from there, I lost Stratford, from there, I lost Camberwell, from Camberwell, I don't lost Abewood, that's Abewood, I lost Westfield, that's Westfield, ah! I lost. I oúnjẹ lè ń darúkọ tó tó yẹn. I ni àdúgbò ni àdúgbò ni. Àwọn ọmọ ẹ̀kún ló máa ràyè wá o. Láyé àdúgbò wa ẹ̀ máa gbọ́ bàkàtà rì. Orílẹ̀ Èlùgùn, ojì kan, àtàgàn, olókè méjì. Ọmọ bọ́lá. Ọmọ máa ń oh gbọ́ wàá tún gbé yín náà lọ́wọ́ òwe náà. <laughs> ọ̀pọ̀lọ mo dé tán. ó seventy thousand naira. ọ ah, bá <laughs> ah, ṣe wá ah, ayé àwọn èèyàn má dẹ̀ ti bàjẹ́ sójú kan náà lọ́hùn-ún ẹni tó yẹ kó máa bọ̀ rí o. náà mọ́ lọ́ndọ̀nù ló jókòó yìí. èmi rè. ọ̀rọ̀ wa lọ́ndọ̀nù wẹ́pẹ́ rè lọ́ndọ̀nù wẹ́pẹ́ rè ṣé àwọn rẹ̀ ṣé àwọn rẹ̀. wọ́n bá ìlọ́yọ̀ kan mo dé tán pẹ́ o. flora má ti pẹ́ o. lọ́dọ̀ lọ́dọ̀. o ti bẹ̀rẹ̀ ní ẹ̀rọ àti lọ́dọ̀. àìkọ́ lọ́dọ̀ lọ́dọ̀. ọmọ kí wọ́n sọ̀rọ̀ kan fún ijó kìíní. mo ní bí mo ṣe dáa tó bẹ́ẹ̀ ni mo wickedness tó sóyọ gbogbo pálapàla gbogbo rédèrèdè tó ń ṣe káàkiri gbogbo ẹ̀ ni mo ti bẹ́lẹ̀ bọ́. ó rí i pé tí a bá ń gbá bọ́ọ̀lù lórí pápá tí a bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ́. wọ́n fẹ́ lómi ní green. ni. wọ́n fẹ́ lómi ní búlù wọ́n fẹ́ lómi ní red sọwárìwọ̀ lónìí ọgbà rẹ jẹ red card tiẹ̀ ní lónìí. Ah. <laughs> màá jọ yín lójú màá wọ́ndá fún yín lénìí. sọsẹ́ fìlè sọsẹ́ fìlè. Braga. I you. Red dog. Red dog. Black. for life. Yeah. Mountain. No come again. Get out. I go. For life there. For for this No come. Get out. He go. Get out. I go. I said get out. Destroyer. Èmi. Èmi. Your passport letters. See ọ̀gá mi tòótọ́ nígbà kan ọ̀rọ̀ pàtàkì mi sí ni pé iléeṣẹ́ yín ti wá di èèwọ̀ fún mi báyìí o. èèwọ̀ náà ni ẹ lè wọ bímọ. tẹ ẹ bá ti rẹ́sẹ̀ mi kẹ́ ẹ gé. mi ò gé ẹsẹ̀ rẹ̀ wọ́n pa ọ́ dànù pátápátá ni. àti pé iléeṣẹ́ yín gan-an ó dọ̀tí a kàn ni. ọ wàá fọ ni ọ wàá fọ nílé iṣẹ́ mi dọ̀tí ẹ oníyan lòun oògùn yan mọ báyìí kò ní ṣúyà àkóṣù ńlẹ ni. tó o lọ sọ ọmọ tí kò sùn o ò lè rí sùn jẹ níbi tó jẹ yẹn <laughs> ó rànù. ìjọ tẹ ẹ bá ti rẹsẹ mi ẹ kì í ṣe láìsí mọ. ikú tọ́ sí ọ. èmi kò ń ṣe tiyín ní tòótọ́. mo ta ọmọ bàbá mo ta ará London. ó ti ẹsẹ̀ tèmi lọ́jọ́ olùbó ni wèrè lọ lọ́nà tó ni wèrè lọ lọ́nà tó kù sí tó lè dé mọ́ láéláé ẹlẹ sí kọ̀wé sí mi wọ́n kọ̀wé sí a máa kọ̀wé sí ra máa fi wèrè ẹsẹ̀ síra wọn. mọ̀ ń kọ́ lẹ́tà náà ń kọ́ lẹ́tà sí mi pẹ́ẹ́mú pẹ́ẹ́mú nù bí inú ọ̀yà ó kó tí ẹ̀ wá bí kí n pa kí n bí ọ̀rá dà kí n sọ wẹ́lẹ́wẹ́lẹ́ kí n bẹ́ sórí òkú. wọ́n ní wọ́n gbọ́ púpọ̀jọ o gbọ́ púpọ̀jọ ọlọ́dẹ mi inú àgbàjá nu mu ta mo lọ sọ́nù iṣẹ́ pé wọ́n ò ṣiṣẹ́ mọ́ torí pé ó fẹ́ lọ London kí ló fún ẹ gáàntí kan pé London tó fẹ́ lọ yà á ṣe ṣe mo ta kó lè pọ̀ àjọ wa ní gbogbo wa bákan náà ni wa kó lè lọ London.

ṣé o mọ ọmọ ẹja sọbọndé sọbọndé sọbọndé ni ẹ sọbọndé ló gọ jù tọ́ bá tẹ̀ ma gamalin sọmi báyìí ṣe ló máa jọ tó máa bí mu poison tàbí kúta sọbọndé ló jẹ. yàyà má jẹ́ kórom jẹ́ kórom jẹ́ kórom jẹ́ kórom. sọbọndé ìwọ gọ bí ẹ̀kọ́ méjì. ìwọ náà gọ bí ẹ̀kọ́ méjì. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ méjì. jẹ́ kórom. irọ́ àìtí lè lọ lẹ́sìn. o ká jẹ́ kóró. when i say decorum i mean keep quiet ẹ dákẹ́. Ah. Queen's English ni British English decorum ó mìíràn pé ká dákẹ́ nìyẹn ṣé mo nǹkan ẹ ẹ fi Muta lẹ̀ ẹ jẹ́ kó rò pé òun fẹ́ lọ sí London you guys should leave Muta alone ẹ understand let him think Muta think think that you are going to London kò sí anybody tó máa lọ sí London yẹn tó máa ever jìyà mọ́. Ah! Ah! step your feet in London you are made for life. oh, my own. Oh my oh, where shall I see my oh? Where shall I see my Tim Smith? I will never forget Per Camp. Ẹ jẹ́ kí n sáró. Ó máa ń a man in London. Oh my goodness. To bá ti di bí six pm rọ̀lẹ́, Jesus Christ, I'm alone, lọ ń di God damn it, God damn it. Tá a bá ti wá di àwọn ẹja a máa lọ sí Tim Smith, a máa drink. Drink ayé. Mm drink of life tàbá ti wá mu drink yẹn tán a máa lọ sí old kent road a máa lọ relax ní eight to oh five with that baba ẹ lè lo five hundred and sixty five years ní ayé tẹ̀lé kú. Ah! jàdó ọ̀dọ̀ jàdó àwọn ológun kò dóyìnbó. ẹ jẹ́ kí muta rò ó ah, muta eh. keep thinking ah. i am solidly behind you think on jàdó. ẹ kí n jàdó ẹ eh, eh, bàbá lè wò hmm. bàbá lè wò bó ṣe sọ yẹn ó dà ó sì dùn gbọ́ létí ó dùn sí bẹ́ẹ̀ bá ṣẹ́dúrẹ́ láyé wàhálà kò ní kú bọ̀rọ̀ bó ti sọ ṣùgbọ́n sọ oníwèrè yìí kò ní làákà ìṣe ṣé ó máa ń fò délùú òyìnbó ni dèpòdépò yóò lọ ẹnu lẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́fẹ́ lẹ́lú òyìnbó jáde lọ́ fi lọ́ lọ òyìnbó. maria ìrọ̀kúrọ̀ lọ́rọ̀ jáde lọ́ fi lọ́ lọ́ a yẹ yẹ yẹ. àparí inú ẹ ti yàdà ní olóṣèlú lọ́pọ̀lọpọ̀ bọ̀. yàyà ṣe pé kí n tiẹ̀ kí ẹ lẹ́yìn jàtò ọ̀rọ̀ ẹ yé wa ṣùgbọ́n sóore lè yàjọ wa ní kò níbi tó ń lọ. aṣojú yín lọ́dún tó máa ń rọ̀ wò. mùtá mùtá ọ̀blọ̀ ọ̀blọ̀ ọ̀blọ̀ mùtá mùtá mùtá ọ̀blọ̀ ọ̀blọ̀ ọ̀blọ̀ mùtá. visa yìí ti jáde ọ̀rọ̀ ọ̀kasílẹ̀ tó ní yẹ kọ̀ǹkọ̀sílẹ̀ tó ní yẹ kóṣì kóṣì dọ̀nà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi akóṣì dọ̀nà mi jàre ah bùdà. Muta máa bọ̀ wọ́n ní kó máa bọ̀. wọ́n ní kó máa bọ̀ excuse me excuse me excuse me don't be a medusan interloper. yes ẹwẹ gan. don't be a medusan interloper. ọ̀rẹ́ mi yes you are correct. ẹjọ́ máa kórìí burúkú ṣe yẹn ṣí eré. muta muta. Ah, muta ọlọ́run ti bá ẹ gbogbo ẹ ti dé bẹ́ẹ̀ báyìí mo dúpẹ́ mo ti understand nisin so this is your business mo máa dúpẹ́ ọ̀fẹ́ ẹ ṣe o kò ah, tọ́ pé mo sọ fún ẹ pé ọmọ tó bá ṣípá yà á gbé <laughs> o ti sori ẹ̀sà ọ̀flọ. this is your visa to London. káàṣà straight to London ó wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe wà yìí máa mú fún ẹ wà á lọ ra tíkẹ̀tẹ́. ọ ah, wà á dẹ̀ máa lọ. ṣé <laughs> ẹ wá gbọ́dọ̀ wa. ọ̀dọ́ ìkọ́ lè bàtẹ́ yàn jẹ́ ọ̀nà olówó alẹ́ wa mú bíi ẹ̀rọ àbújá bọ́jà àbújá gan máa débẹ̀ bọ́jà káfa ìṣà máa débẹ̀. Ah. ọlọ́run dẹ̀ bẹ́ẹ̀ ṣe níbi ọ̀rẹ́ mi ẹjọ ẹ máa kí ti mo rò pé fẹ́ ta tí o <laughs> ẹ̀gbọ́n ṣe ẹ máa bínú ọ̀yá mò ń gbàgbọ́ ya two hundred and twenty five thousand. yeah two hundred and twenty five thousand. ẹ ẹ ẹ ẹ wàhálà n bọ́ mo ti bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ah, òṣèlú ní lọ́wọ́ òṣè ah, ní lówó kiri tó ń sọ̀rọ̀ bí àpọ̀dà ah, come on ṣé tó bá lọ sí Àbújá lásán ṣé o ní wọ mọ́tò lọ́bẹ̀ ni. màrú màrú màrú ṣe màrú àwòrán wà. bá a ti gẹ́tò owó yẹn bó bá ṣe ń wọ London sí i màá kọ àdírẹ́sì ẹ̀ fún ẹ. no no no it's your passport sentoni. ẹ kúlé lọ́tà wa inú fẹ́ǹsì la ṣe ní gbé. ok then bàtì um, ah, àwa ni àwa ni tó bá ti dé itro ah, ah. kó béèrè gaji. gàjí tó bá ti béèrè gàjí eh, postcode ẹ. mo gbẹ́dọ̀ yóò tiẹ̀ wúlò ó wúlò <laughs> postcode ẹ se twenty five one db. Eh, but itro gaji postcode ẹlẹlẹ nọ́mbà tí máa pè ní thames mead Number tí máa pè nọ́mbà wọn tí máa pè ok o oh seven nine four two. Àwọn adarí mo wọ́n á pé mo dé a máa ṣe pàtí eléyìí àpọ̀jù jàdó láìsí èèyàn mi ajé ìlọ́ndọ̀nà ayá ìlọ́ndọ̀nà ayá ìlọ́ndọ̀nà ẹ mọ̀ mọ̀ lọ́wọ́ mo mọ̀ àwọn ní ìgbà mi á tún yìí lára ọ̀dọ́ mo dúpẹ́. Lucy. Uh, wàá sọ pé orí mi unexpectedly. ọjà lẹ́nu. <laughs> Eh, àwọn Yorùbá máa ń sọ pé tí ò bá ní nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní dédé ṣẹ́ tí ò bá dẹ̀ nídìí òun kì í jẹ́ kí wọ́n ló right. àwọn nǹkan kan ló flitter sí mi létí mò ń gbọ́ mo wá kàkún mọ̀ àhesọ. wípé ilẹ̀ tí mo hand over fún ẹ kò fẹ́ tà á wọn fẹ́ talẹ̀ mo ní talẹ̀ <laughs> Àjàní ò ní ṣerú ẹ̀ láéláé nítorí pé alájọsọ lórí ilẹ̀ yẹn mo wá kà kún àìsàn rúmọ̀ lásán àìsàn ni mo kà kún ṣá ṣùgbọ́n mo gbọ́dọ̀ <laughs> ti ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́ọ̀ kìí ṣe rúmọ̀ kódà kìí ṣe àìsàn rárá. àìsàn kọ́. èmi ò ń yọ ni. ọmọ náà ní lọ́kàn pé wọ́n wà á rí wọ́n sọ fún yín ẹ rí ọmọ yín ìlú sóríire mo tà á. eré làwọn ti yẹ pé àfi wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní wọ́n bá fún ní kinní ìlú èbò. àwọn òsì fọkàn sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà gbogbo ẹ̀ wá já sí tán nítọ̀ ẹ bóyá ló ṣe dọ́hùn wọn ní ọkọ̀ dọ́hùn bàálù ní owó ọ̀tà bọ́ba rí bẹ́ẹ̀ nígbà wọn nà bàálù owó ẹ̀ wọ́n. ọ̀pọ̀ jù wọ́n ní ká ní amúta níta àbá kọ́mọ yóò fi lè lọ kó fi lè sóríire náà ni <laughs> á tà ni títà ni. <laughs> lóòótọ́ lẹ fẹ́ ta. bẹ́ẹ̀ ni. Àjàní. ọkùnrin ilẹ̀ kejì. Àjàní bàbá mùtá. <laughs> ọkùnrin ilẹ̀ kejì. ó lẹ́nu. bá ṣe ń tí ò dá ó ṣe làá wí nítorí pé ẹni tá a bá lérò wípé a máa bá ní àlìjọ́nà tá a bá bá nù náà ó máa ń dùn yàn inú àlìjọ́nà mo expect kì í ti bá ẹ. ẹ àlùjọ́nà náà lẹ́ẹ̀ bá mi. ìrora inú náà ni wọ́n ti bá ẹ. Ah. bẹ́ẹ̀ ni ó ṣe láti decide láti taru ilẹ̀ yẹn ah, ah. ó mọ̀ pé ọ̀rọ̀ wà lórí ilẹ̀ yẹn àjọṣọ wà lórí ẹ̀ ó mọ̀ pé wọ́n ní ilẹ̀ yẹn o ká ṣe nǹkan sórí ẹ̀ káwọn àrọ́mọdọ́mọ lè máa jàǹfààní ẹ̀ ni. ó ṣe wá láti jẹ títà. ẹ bọ̀dá ẹ rí ẹ ṣe ẹ rí àwọn ojúlówó ọmọ ẹja yẹn ju tiwọn kí wọ́n sórí rè ẹ mọ̀ tíjà máa ń sọ àrọ́mọdọ́mọ lọ́hùn lọ́hùn àrọ́mọdọ́mọ tí ò tí ì dé tẹ́ ẹni a máa tún tètè tẹ wọn lẹ̀ nígbà tán náà bá làtẹ̀ ńlá aka tán ẹ náà máa mójútó àrọ́mọdọ́mọ ẹ ẹjẹ́ ilé òsórí rè náà ẹ jẹ́ wọn òsórí rè. èmi ò ní takò tí wọ́n sọ lẹ̀ o ó ní bí wọ́n ṣe pín o tọmọ ọ̀tọ̀ tọmọ ọmọ ọ̀tọ̀ wọn á sì tààrọ ọmọ ọdún wọn tí wàá ní ewu làbúrò lọ gbé lẹ́tà nílẹ̀ yẹn ò lè jẹ́ títà. ẹ ẹ wo ẹ ṣe rí gbogbo ohun tẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ àárọ̀ ọ̀run ọmọ sọ̀rọ̀ ẹ jẹ́ káàbọ̀ ara yẹ ká máa ṣàyé. ẹ dákun èmi fẹ́ bí yín léèrè ìbéèrè kan ẹ wo ilẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ tá a níná. olúwa ló dilẹ̀ àtàwọn tó bá mọ̀ tán ẹ̀. ọlọ́run sì ṣe ẹ̀yin náà wà lára àwọn tó mọ̀ tán àwọn tọmọ tó ti kú ẹ dákun sẹ ẹ lè sọ tán fún wa. òun náà mọ. Ah, ẹ̀yin mọ̀ jù ń lọ. ẹ jẹ́ agbọ́. lóòótọ́ ìyá ẹ ló nílẹ̀. wọ́n <laughs> wá fà á lé mi lọ́wọ́ pé àsọ̀lẹ̀ táwọn fẹ́ sọ yìí bẹ́ẹ̀ ni ká mú un lò. tèmi bá fẹ́ jẹ́ alájẹtán àbẹ̀ni tó fẹ́ ràgàbo nǹkan ni mi ò ní ní kó gbalẹ̀ kó tọ́jú ẹ̀ èmi wá mọ̀ọ́mọ̀ àndó ẹ̀fẹ́ kí wọ́n tọ́jú ẹ̀ ni mi ì ní kó ta gbogbo òtàn tẹ́ ẹ sọ́ka rẹ̀ nísìn ó túmọ̀ sí pé ilẹ̀ ilẹ̀ ìjà mi ni kí ló kù kí ló kù. káwọn ọmọ yẹn sóríire ni ẹjẹ wà áfta ah. ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n sóríire ẹjẹ àtàlẹ. kíni. lídù sá. kíni ẹ sọ mọ́rin sìn sá. sọ nǹkan tó bá wa sọ. Eh, èdè ọ̀hún ní sọ̀hún. crying crying crying ẹ ẹ má bínú sá wọn <laughs> ti ń practice ilẹ̀ ìwẹ̀ tí wọ́n ti mọ́ra. ó ti wọ́ra díẹ̀ díẹ̀. <laughs> ti wọ́ra àwọn ah, dédé ń bá mi sọ yẹn oh, ètò ọ̀rọ̀ dẹ ni o ah, gbogbo ọ̀nà ọ̀dọ̀ yín lókè rèsì lọ́hùn lókè mọ̀ṣọ́ọ̀sì lọ́hùn tí yóò wà pa yẹn dédé ẹ̀ la máa la máa kó yẹ̀pẹ̀ dì máa ra yẹ̀pẹ̀ bọ̀ gbogbo ẹ̀ la máa fi yẹ̀pẹ̀ dì gbidigbidi àti bí ọ̀nà kan dẹ̀ lọ́hùn níbi òkè ṣọ́ọ̀ṣì lọ́hùn lọ́nà ògùn ògùn tó lú ẹ mọ̀ pé omi pọ̀ mbẹ́ yẹn <laughs> omi táwọn ẹja máa ń lúwẹ̀ mbẹ́ láì ṣe pé yẹn wà lódò lédè eh. ẹ̀ náà la máa mọ́nítọ̀. Ah, ẹ̀ ṣé o kó katapila wọlé ni. katapila hmm. ah one oh, two three máa ṣe ra katapila mi ò rà rárá máa rà tó ogún. <laughs> ẹ má bínú bọ̀dá mi ẹ dákun ẹ bá wọn kó ẹ bá wọn kó náná bọ̀. àṣetì náà <laughs> wọn á rí náà wò iná yẹn náà wà nù àjẹndà. ẹ ṣe gbọ́ bọ̀dà o tún ní kọ́ bá yín kó náà bọ̀ kéde. ẹ ẹ mo dẹ̀ tún ní kí ọ̀nkú dẹ̀ máa ọ̀nkú lámì náà kọ́ máa dẹ̀ bínú bóyá olú ẹ̀ fẹ́ sọ̀rọ̀ àìtí lọ́wọ́ náà ní òjẹ̀ káwọn wọn fi ṣe kà ní òjẹ̀ káwọn mọ gbogbo dédé ń wà ń bẹ̀. <laughs> má ṣe o katapila nìkan kọ́ lẹ́ máa kó bọ̀ àtẹ̀tọ́ ní kẹ́kọ́ náà wọ̀ iná olùfẹ́ kó wọ̀ lẹ́ẹ̀dẹ̀ẹ̀dì ní àdé hmi dáhùn àánú yìí ṣe mí àjàní àjàní àti mùtá apá kìíní àìmọ̀kan ń dà yín láàmú. ìfún wo ló wà nù adìẹ táwòdì òkè òmù kò sí. mi ò dé ìlú òyìnbó ṣùgbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ ìlú gbogbo ẹni mọ̀ ó fẹ́ lọ jáde lọ́hùn ni àwọn tó kórè ẹ̀wà wọn jáde lọ́hùn ni bẹ́ẹ̀ ni ìwọ máa dé máa tún títì ṣe ẹ wo àṣẹ tèmi rèé o lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ títà. àṣẹ sì ti gùn. ẹ gbọ́dọ̀ fọkàn bó ti lè wọ́n mọ. láíláí èmi ń lọ nìyẹn ṣùgbọ́n ẹ má ta o àṣẹ ti gùn ah, ẹ má ta o mi ò lọ́wọ́ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ àṣẹ mi dẹ̀ nìyẹn mi ò lọ́wọ́ sà. ẹ ṣe wọ̀ dà. ẹ ṣe dà ẹ dà. ẹ ṣe gan o. ẹ ṣe wọ̀ sà. ẹ ṣe ẹ rárá o bami eh? bami eh? ẹjọ torí Ọlọ́run ọ̀nà ó la máa gbé gbà bàbá ti ta lẹ́yìn mi ò lọ ẹ máa kí tèmi bàjẹ́ ẹ gbọ́ wọn. gbẹgbẹ tó ń bí. ilẹ̀ wo la níta ọ̀dọ́rọ̀ òfé kẹ́ ẹ sọ yìí lé mi. igbó ń bọ̀ wọ ní mọ́tàlẹ̀ ìyá mi ẹ dàbí sílẹ̀ bàbá rẹ̀ ní wàtà. ẹ dúró o ti dé bèbè. súnmọ́ nǹkan tó bá step London ní twelve pm hmm. tó bá fi máa di one pm ó ti di olówó hi yes o ti di olówó tó bá débẹ̀ bèrè tasty eh, yes ó wà ní dagna ó wà ní woolish ó wà ní kenkot ó dé wà ní Belvedere ah tó bá ti rí tasty o ti rí mi eh, that is the first born of our family really ajara yes we look alike kí làwọn yẹn ń ṣe. àwọn ń ta any kind of African dish eh? àwọn oúnjẹ tá a máa ń jẹ lábúlé wa wọ́n ń ta ń bẹ̀. oúnjẹ ìbílẹ̀ bí gbẹ̀gìrì lórí ẹ̀bà wọ́n ń ta ń bẹ̀. a ah, dáràn sakwala ó wà nbẹ koko wọn tà nbẹ. ẹ gbúdọ̀ náà you can get it there. ẹ ń gbà tó jẹ́ pé àlè yẹn náà rà nbẹ kí wọ́n á lé tí wọ́n fi ń sọ fún apájọ dàbí ilé. i know kò sí fún tàbí lóòótọ́ there is the good difference. Uh, you understand. then um, ta. you need to change the way you dress. Huh? yes. o ní láti change dressing code rẹ. dressing code. yes because you are going there to battle with the weather because you have winter summer and spring. Hmm. òtútù bẹ gàgán ìyàwó ga gan. sórí àjàtò òyìnbó ló máa pa ẹ́ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí màá fẹ́ yí ni ó tútù. ó sọ tútù tó fẹ́ mú tọ́yé èkìtì. Ah. muta don't say i did not tell you. Uh, yes you are going there to battle with the weather. Eh. Yes, and then um, you have to change your mode of sorrowing. sorrowing. ah bó ṣe máa ń sọ̀rọ̀ ni so that if you want to pronounce streets like croydon denmark hill hmm. dagenham hmm. eddington seven sisters. seven sisters. ah ma don say seven sisters. To bá pè bẹ́ẹ̀ yẹn they are taking you to another place. Mm. yes ó dẹ̀ tó láti bí báyìí sí ọ̀yọ́. lọ́yọ̀ tó máa gbé yàn lọ ayélu ẹ̀ máa ta nìyẹn. yes so know what you are saying. Mm. then mo fẹ́ fún ọ ní expo because èmi ni kọ́ni mo mọ bí báyìí. Hmm, there is a place in north london called edmonton tó bá ti di eight pm sí ten pm ọmọ ìṣàwọ̀ ń bẹ̀. hey o. yes go. you just go there and start picking up. ọmọ ṣaṣaṣa fast fast fast fast. lójoojúmọ́. yes no lójoojúmọ́ kọ every wednesday. ìjọ wednesday. wednesday yẹn. Eh? èèyàn gbọ́dọ̀ jí de <laughs> máa jọ ẹ lójú. kọ́ńgà jájọ́ máa ń sí. wútawúta jájọ́ máa ń sí. wútawúta jájọ́ máa ń sí. mo lọ́lọ́ mo ní ẹlẹ́yìn. ayé àwọn èèyàn bàjẹ́ ìwọ fún agbádùn mi n tí máa fi di owó wálé fún ẹ lọ́jọ́ kú ẹ ò ní ṣìnà ah. Ah, máa jẹ́ kí owó ba tiẹ̀ jẹ́ jọ wẹ́ jọ wednesday wednesday fẹ́rẹ́fẹ́ máa ti jí débẹ̀ fẹ́rẹ́ ni máa jí débẹ̀. nta eight pm to ten pm. aa ah, irọ́ kò rí bá a sórí tí n bá jí débẹ̀ yẹn àmọ́ bẹ́ẹ̀ ni tó kú ṣe ń rìn a ah, <laughs> máa jí débẹ̀. jàdó mẹ́sì hmm, muta muta muta muta. kíní burúkú iná ni ògbéná gorí òrùlé hmm. ògbéná gorí ọ̀tà. <laughs> that is how we do in London. Eh? yes. ṣe èmi náà máa máa fà dán. Ah, well she want to leave him. nta olówó orí mi ọkọ mi ayé mi ìfẹ́ mi bàbá mi ayọ̀ mi jọmọ ibẹ̀ ni mo bẹ torí Ọlọ́run má fi mí sílẹ̀ lémi nìkan kí ni nǹkan tí mi ò bá ṣe fún ẹ tó wá jẹ́ pé irú ẹ̀ṣẹ̀ wo ni mo bá ṣe tó jẹ́ pé o fẹ́ fi irú ìjìyà tó tó yìí jẹ mí tó jẹ́ pé wọ́n wá wá dá lọ sí ìlú òkèèrè lọ́hùn wá wá dá fèmí nìkan lẹ́yìn lọ́wọ́ kó mú mi lọ jọ nítorí ọlọ́run mo bẹ̀ mí jọ. ọkọ mi àti pé ó tiẹ̀ wá ní àwọn ògbésẹ̀ kan tí mo ti gbé lórí ọ̀rọ̀ àwa méjèèjì sórí èmi ti lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù wọ́n dẹ̀ ti fọwọ́ sí ìwé wọ́n náà wọ́n máa yá wa lówó owó tó bá yá wa yẹn àwa máa fi dá ilé pure water sí. Ah, ẹ sọ̀rọ̀ jàre ẹ má gbà mí o àwọn Yorùbá tó máa pọ̀ tí wọ́n pòwe yìí orí wọn pé o wọ́n ní ẹ̀ǹkulé lọ́ta wá inú fẹ́ǹsì báyìí la ṣe ní gbé ah, lẹ́nu ẹ̀ èmi kí n má tàbí ọwọ́ ta kí n padà sí tí mi ò lè ṣe mọ́ láyé ni torí bẹ́ẹ̀ ni èèyàn ló ń wò mí tí wọ́n bí tí wọ́n tọrọ mo ta olú ọmọ ọmọ tó ná ọmọ pa ọmọ kankan tí wọ́n rò pé kò lè papọ̀ tó ti bẹ́ẹ̀ tó ń ṣe gbogbo gẹ́rẹ́gẹ́ jígẹ̀ ni wọ́n wá ní kémi má kí n má má tàbí ọwọ́ ta ah, gbogbo èèyàn tó ń robí romi ní ayé yìí bí màmá bá wọn ọdún ẹ̀ náà fẹ́ gbà wọlé sẹ́mi èmi mú ta iṣẹ́ dáadáa ni iṣẹ́ bí ọwọ́ ta kọ́ mi. kẹ́lẹ́ sọ kí ló sọ lẹ́nu yìí ẹ gbà mí èmi ìsìlá máa láì fi ẹ o máa láì fi o ọlọ́wọ́n ò ní jẹ́ máa gbọ́ gbogbo oṣù ọ̀rọ̀ tó bá mi sọ you blo you ah èmi máa ní you you bloody tasty see you you you you bloody tasty you tasty bebede ah. you you you tasty woolish you bloody beggar you guy oh, oh. kukwani you bring bring postcode for me. Ah, o ṣe ah, mo bí mi àti ẹṣin wọn wà yìí ẹṣin ní yà wá. bẹ́ẹ̀ni ẹ sọ̀njà rẹ mo ṣe àmọ̀ pé ó kú rí ní olódò nìyẹn. gbàsíkì ni ìsìlámù ọmọ bẹ́ẹ̀ lò mi ò láàkí gbogbo pàfọ́mánsì ṣe yìí o ah. Ah, kí ló fẹ́ fà bẹ́ẹ̀ sì gan náà ah. báyà pín káàdì kò ní kálukú máa lọ tí báyà máa lọ ọ̀bẹ wo ní gbogbo kí ni. kọ́ mi torí ọlọ́run torí ọlọ́run má fi mí lẹ̀ ẹ ẹ ọ̀dà ọ̀dà mo ti gbọ́ mo lè ti gbà ṣé tó bá ti ní pé o fẹ́ tẹ̀fẹ̀ inú ẹ pé bó ṣe fẹ́ ṣe nìyẹn mo ti gbọ́ yóò kọ̀ jẹ́ pé láàrin oṣù méjì wà padà wá mímì náà ni àbí. ẹ kó gbà mí láti bó ṣe gbà yẹn. mo ti gba ọkọ mi mi ìlẹjọ kọkọ mi lọ níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀. àgbà kò tiẹ̀ ṣe kó tiẹ̀ máa gbà kó máa bá tiẹ̀ lọ hmm. kò sí wàhálà yẹn ò sí wàhálà má bàa kí n máa don don don do full àtìkì tó ní pẹ́ẹ́fẹ́ wá ẹ̀ hmm. nǹkan kékeré ní ká tó rí two weeks ká tó rí two weeks wá àti olúwe àti bá mi òde iná máa wà lẹ́kọ̀ọ́ máa rán yàn kó wá mú yàn sí wàhálà ìgbà náà bẹ́bẹ̀ dẹ̀ ìgbà náà ṣe talking ìgbò puyu bloody postcode gàdí. òkè ìgbà la máa ríra báyìí. we see wuli. mutabobo mutabobo ooo. mutabobo otu london mutabandana. Thank you. Brother, sorry, uh, sorry. Is there a post go gaji? What are you talking about? Is there a post go, post go gaji? I don't know what you're talking about. Ah, uh, shit. No any post go gaji. <laughs> ah. <laughs> Yo, dizzy. Post go gaji. What do you mean? Post go gaji gaji. I don't, I don't. He's saying he didn't put from uh, of law. Of law writer, he write the put down for paper now. ṣùgbọ́n mo dàgbòrò nídìí ẹ̀wà tèmi lórí láyé àhẹ̀sà mo dàgbòrò nídìí ẹ̀wà tèmi lórí láyé àhẹ̀sà mo dàgbòrò mẹ́ta. láyé tọwọ́ bọ́lá èmi ràgò bọ́lá àwọn bọ́lá sẹ́yìn bàbá mi ẹni pé tó lu òwe ló fẹ́ lu. àjọ. ẹgbúrú ọkọ mi mùtá. ó ní mọ kí n gidi gan. Ah, ẹ bá mi kí mùtá. Ah. Ah, kódà ẹ mú orin ebi tó pa wá báyìí kò láfi rárá ẹ tẹ wá fún wa kiri ẹ jẹ sọ ni nta ọmọ bàbá mi ta. ẹ wo èmi tèmi o ẹ tó ní wọn fìtì fún mi kí wàá tó ní fìtì àgọ. ọsẹ mọ mi o ọsẹ mọ kọkọ gbọ tí tí ìwé ètì jùlọ ayé ni mẹṣì ìwé ètì mẹṣì gan ni ṣé ọ àmọ sí èrè ẹ má bínú di ẹ tó fifty four kẹta òun one fifty fún mi. mélòó la rẹ pàápàá ibo ló fẹ́ jọ̀bọ̀ wú sí. pẹ̀lẹ́sẹ̀ yìí ṣẹ́sẹ̀ bìrì ló fẹ́ jẹ́ sí ẹlẹ́sẹ̀ kan. gbogbo nǹkan bá ti sọ ni mo gbà bàbá ọkọ mi ni yín tọkọ làṣẹ. <laughs> ẹ ṣeun jàre. pẹ́ fi epo nù rẹ̀. ngbà. ẹ máa ń fi ata epo sí kó pọ̀ gan. ẹ ṣeun kátàánú rẹ̀ kó ju epo lọ ẹ káre káre. ẹ dákun ẹ má bẹ̀rù ẹ gbé fún mi. kí ni gbé fún mi. ẹ ní one fifty tó ló wà ilé ìfura mineral tó tutù gidi gan. mo ní. ẹ dákun èyí tó tutù gan ni o tó sẹ̀wọ̀n dáadáa. ó wà ó wà ẹ ṣe. èyí tó tutù dáadáa. tó tutù gan ni o. tó tutù dáadáa. ó dà ó ṣe. ẹ ṣe alẹ́ mọ̀ pé ẹ ṣe. ọmọ bàbá mu ta àwọn yàyà ọkùnrin mẹ́ta. gbogbo abúlé ni olúwa rẹ̀ ti ń kiri. aṣọ yìí gangan jẹ́ kó wọn pè ní ìbẹ̀rù àbúrò rí ni ọmọkùnrin tó bá ti wọ tán báyìí ojú yóò máa iná ni ó ń ṣá náà ni. ẹrù bíi kí ni ilé wà nù aṣọ sójà ni wọn sọ fún bàámi kémi náà lọ ṣiṣẹ́ sójà. ìwọ dúró kí n wọ dúró bí ológun kí n wọ. ológun bíi bí o eh! èmi nu ọ̀rí. <laughs> wíìrì oye tó dàbí fi gan èsì wọ ìwé oye o sójà wọ́n tó dàbí fi gan èsì. wá ìfẹ́ mẹ́sì o ọ rí i pé mo jọ sójà báyìí dákun kí n bá wá wọ aṣọ ìwò ọ wà rí àpẹẹrẹ sójà lára mi dúró kí n wò. aṣọ ẹ̀wọ̀n náà rè ọ rí ìmúra sójà ẹ ń wọ àpẹẹrẹ sójà bí sì máa ń wọ rí bó ní mọ̀ ní desina. desibi tó bá ti wọ. yóò wá máa ranjú kọ́tì nù àyà rẹ̀. èmi ò rélé ìdè o ẹ wá dé nǹkan ẹ̀fẹ̀. wọ́n dé nǹkan mi fún wa. a dé nǹkan fún wa rẹ̀. ó dé dé dé. lọ́dún lọ́dún dé lọ́dún àfọwọ́dé. ebi rẹ̀ sì náà. ẹ kọ́ ọ̀lẹ́ sá ẹ kọ́ ọ̀lẹ́. mutawasi sílé. bá mẹ́ ìyàwó wa kí ló dé ẹ gbọ́njẹ wá bọ́dọ̀ wa ẹ ẹ jẹ́ kí olúwa ẹ̀rí oúnjẹ jẹ ìwọ̀n mú bẹ́rì. tí ìbá náà wà ní bẹ̀ màá gbá ẹni gbàjú màá fún ẹni gbàjú tó le ìwọ mu èmi ti mọ̀ pé lórí burúkú nìran yìí o torí mi ò gbé ẹ̀wà wá látijọ́ yìí o wá ń bi mí pé kílẹ̀tì wò rí mi níbi tí mo ti fẹ́ gbé wà wá fún ẹ. ara ṣe sùúrù náà a ah, ṣe mímú tàwọn fún ilé ọjọ́ bá dé mú bẹ́ẹ̀rì jẹ́ gàdí. tó bá bìyìn láyà ẹ̀dá ìwọ mú búrẹ́dì mú jẹ́ kí lọ́wọ́ rẹ̀ níbẹ̀ jẹ́ kí lọ́wọ́ níbẹ̀ ó máa fún mi lọ́wọ́ jọ ǹjọ́ tẹ̀ gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ mùtá ti lọ ọ̀ọ́ bẹ̀rẹ̀ lọ fún mi èyí lọ fún mi ṣé mùtá fún ẹ lọ́wọ́ kò fún ẹ lọ́wọ́ rí kò fún mi lọ́wọ́ rí wò ó bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ mùtá tó dàbí ẹlẹ́dẹ̀ mo ní wèrè lórí gan mo lè wá láti ègùn àmọ́ mo ní gbogbo wèrè lórí mo ti ṣàpọ́nlé ẹ tó nísìnyí o ti wá tẹ́ báyìí bẹ́ẹ̀ mo sọ mi ìfẹ́ rí ẹ ní ṣọ́ọ̀bù mi mọ́ bí bá rí ẹ ní ṣọ́ọ̀bù mi màá wojú ẹ olórí burúkú olóṣì ẹwẹ́sẹ̀ ẹsẹ̀ kan lóní ọ̀rẹ́ ọ ń tẹ̀lé kiri bí àrídì. mo bẹ ni o. ẹ dọ́gun ẹ dọ́gun ẹ dọ́ kílẹ̀ bá mẹ́sì náà. mẹ́sì gidi ni máa fọ́ ẹ lẹ́ni bó bá kọjá ìyá rẹ̀ bá fọ́ ẹ ní mẹ́sì ọmọ kẹrẹ wà agbára kẹrẹ wà máa fi díìlì pẹ̀lú ẹ lẹ́ni ìwọ mú búrẹ́dì mi. àwọn olórí burúkú ìran wèrè. ìfẹ́ olórí burúkú. amúnibúlì ẹ. ah mú tá oge oluwe máa bì inú bi bì inú gị yẹ kwe n ti pè ẹ ẹ wà fẹ́ kankan pè. tí ẹ fún mi jọmọdé ni mụ mụ gba mọ́tò airport mọ́tò gbé mi náà ni mo lọ ṣe rí gbogbo ara gbogbo <laughs> ọmọ ògbè yẹn wàá ti dá nílẹ̀. ari ari ari ari ari ari ari ari ari what is that? máa sọ lọ. gbé dábẹ́ kó máa sọ lọ. kí máa sọ lọ. bí ti ilé mi. ari ilé ni mo wá. kí ni yẹn. o bẹ ka yẹ jẹbi òtútù lọ́nà nínú ìbò òun ló dùn mí òun ló bá kárí. kí tún nìyẹn. ní tó ti ń bá wọlé bó ṣe máa dún nìyẹn. lọ́wọ́ ń ké. ari mo rògbò yẹ ah! ẹjẹ gbẹlẹ gbẹmí lẹ gbẹlẹ níbẹ̀ bí ti lóyún bọlọ bàbá pàdé bàbá yẹn mi jẹ mi iṣẹ́ èṣù ni ah! ó lọ iṣẹ́ èṣù ó parẹ ayi gbẹgbẹ gbẹlẹ bẹ gbẹlẹ bẹ o ti o ti o ti o ti kọọti òun ló fúláṣì mi. fúláṣì yín o ẹ̀rọ yìí lẹ pè mí. òun ló fúláṣì mi bí ti fẹ́ bá yé mi jẹ́ òun ló fúláṣì mi. kọ́ àbáyọ́ mọ́ mi ìfẹ̀mẹ́sì jàre ṣé bẹ́ẹ̀ yìí lẹ pè mí méjì ló ìbò láì ló pa là ó mú mú kí mú tẹ̀mí lẹ́yìn ọ̀dà ìwọ ni fúláṣì mú ta mú ta olú mú ta lọ́wọ́. wọ́n máa ń nà mùtárì ẹ ṣáà pa. kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn wọ ẹ bá kàwé nǹkan rẹ̀ lè lọ́nà lọ nígbè lẹ́tọ̀ọ́ wa ẹ̀ wọ́n kọ́ ní gbogbo oṣù kó mú un báyìí kó o bá mọ oyè ní kíkọ́ lọ́gbẹ̀ẹ́ yìí kó o bá mọ oyè ní dájọ́ when you ma sọ dede rubbish abi pe kẹkẹ bi oh oh oh my god hmm? illiterate see can you come òun kan tó ń pè education ni ò ní máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí. kó o lè mọ fọ́ọ̀mù tí yín lórí ṣé mi dùn náà yìí ẹ́ ìyá mi bí mi ó tọ́ mi mo dàgbà mo struggle mo méèkì ẹ̀ mo ń tápàràgà ń ti dùn kí n bá dẹ̀ máa sàn kí n ti dé lu ẹni kí n lakọlé kí n pẹ̀wé nìwá. ó gbé gbági. ó ìyá onípàrágà. illiteracy is a disease. disease ah, ah, ah, pẹ̀lẹ́ n ti gbàgbé ra n ti gbàgbé sọ́bí fọ́ omire ẹ̀nẹ́gbẹ́ kan. o ti gbé gbági. Moreke it is tantamount to an incurable disease in the whole world world. tanta mi nẹ tantamount amọ mo nẹrun má fún ẹrẹ má replace tantamount yẹn. tanta yẹn sì mẹ́ta pẹ̀lú tanta gbà. no no no no no take it away take it away kí. dápadà ni mo mí dápadà. Ah, ah. o má san orí ẹ̀ òun títa ẹ lè waste o. ṣé ẹ rí èèyàn kàwé kò kàwé kò ní ó má ṣoríire o. èyí bàbá mi ò rọ mi lọ òró rọ mi lọ léèwé ṣùgbọ́n ẹni tó rọ lọ léèwé kò ríṣẹ́ báyìí wẹ́dà lèmi kọ́ tí mo dẹ̀ ti kọ́ṣẹ́ mọṣẹ́ mo ti ń pawó. òkè ń pawó. ọ̀kadà mi mo páàkì ta mẹ́rin. kìnìún náà ṣọ̀nà ṣọ̀rẹ́ dàbí ẹsẹ̀ ẹ̀dìyẹ yìí náà òun náà tún yàwó náwó rẹ̀. Ah! ọ̀rẹ́ keep being quiet let me quarantine you. you see sórí ọ̀tọ̀ ní ìwé ọ̀tọ̀ lówó sórí ẹni tẹ́lẹ́dùn àbá ti kọ́ mọ́ tó máa lówó kò sì bóyá fẹ́ ṣe ó máa lówó ni ṣùgbọ́n. dákẹ́ nísìnyí rí mi ṣe mọ̀ fọ owó rẹ̀ ti ta ṣó ń ta bá kó nígbàrò tí ń kéyìn ta olékèyàn tí mo fọ èlé lọ sọpọlọ kan náà rú rẹ. ó ti débẹ̀ láyọ̀ àtàlàáfíà dúró dúró dúró dúró dúró ní kò dúró mẹ́tì èmi máa ti abọ́ gbé fún ní abẹ́ sọ̀rọ̀ sọ́tútù ní mú ọ̀pọ̀ jù dúró ṣé yìnyín níjàlú ọ̀ lórí dúró dúró dúró ọkọ̀ mi má bínú mẹ́tì ni o mẹ́tì débẹ̀ ni o dúró dúró dúró mẹ́tì o dúró orí rẹ̀ burú náà yìí ó fọ́ ìwé ọ̀tọ̀ kẹyìn owó ọ̀tọ̀ ẹni ẹlẹ́dàá bá ṣé nígbà rẹ̀ tí mo yẹ kí ṣe ká wà ń náà mú ká kàwé. decorum hmm. decorum please decorum. dákẹ́ ó rọ̀tì lẹ́sọ̀wá ah! rẹ̀ rọ́kírí ó rọ̀tì kí n gba ẹ̀ náyè kó mú kókó mẹ́nu náà lásán ṣé o má ṣe wáyé. Hmm. Ah! ah yóò ní jẹ́ di you are done for tí bá sọ pé dẹ́kun rọm kẹ dákẹ́ lómi yẹn sọ lọ́bí shut up. ẹ máa gbóyìnbó lẹ́nu àfi bíi ilá ah. Ah. ìwé tí mi ò kà yóò dùn mí ọlọ́run. ah baby please can I? can you do that again please thank you. ọlọ́run ah, bá o ẹ ò já tó o. let me talk to him. yes ṣé mo kàn ẹ́ ká ní pé mo kàn tó ń pè ní education ò ní máa sọ shit tó ń sọ yìí sí ẹni tó bá kàwé kò sí ìlú tí kò lè gbé. àwọn títà nù o máa sanwó rẹ o. bébè mo lọ tí mi. let me talk to them jare kò sí ìlú tí kò lè gbé tó bá kàwé. understand ìwé tí mo kà ló jẹ́ kí n lo fifteen years ní London. yé sí. Ah, ká ló kàwé mọ iṣẹ́ wẹ́dà tó ń ṣe yẹn nìyẹn ó gba àwọn kan tó tínú ẹ̀ ń dùn tó ń kà yẹn they are peanuts. you be counting millions ká nípò kàwé mọ iṣẹ́ tó ń ṣe yẹn you don't get it you don't just you don't just talk like that nípa ìwé ó mọ kó ọkọ ṣáà dress ó mọ kó tó wọ kí ló wọ sọwọ yẹn. yàtọ̀ ìwé ìjọba bàbá yé ni a dà màtẹ́mi wa ọ̀ká ọmọ mi ti fóònù láti gbé òyìnbó. ṣé ìsìlámẹ̀. ìwé ló jẹ́ wọn yà ó. ìwé. hello. ìwé. yeah yeah congratulations yeah, yeah. You are now living in a prosperous land. You understand? Ìyà ò lè ẹ́bà jẹ́ mọ́ ibi tó ń gbé yẹn. Kí ló rí? Yeah, yeah, yeah, yeah. I'm very, very happy for you. Yeah, yeah. So, níbo ló wá land sí? Ṣé Heathrow àbí Gatwick? Gatwick, ah, that's very good. <laughs> Gatwick tó wà yẹn. Ṣé terminal three ló wà àbí terminal four? terminal three. àwọn ajá kan máa ń kun ẹ̀ bẹ́ẹ̀ má dá wọn lóhùn just keep moving forward. kò yẹ má dá àwọn ajá yẹn lóhùn tó bá ti wá dé ta ó wá gbé cab black cab wà harvard cab wà so black cab yẹn ìyẹn wọ́n ju harvard cab lọ so ti gbọ́ wàá wo harvard cab wàá sọ pé òun lọ sí kent road kí ló wí no no no no má ṣe mistake o kent méjì ló wà there is kent gangan there is kent road gangan and there is old kent road sọ fún cab yẹn pé òun lọ sí old kent road forty pounds wọ́n máa gbé wọn nìkan twenty five pounds wọ́n máa gbé ẹ̀yin méjì ẹ wàá wọlé sẹ má yẹ kó gbá ẹ o ìgbà kó wọn náà ọmọ àgbòrò ní ẹ o tó so tó bá ti wá dé old kent road mí padà for further description <laughs> congratulations international boy <laughs> thank you very much ìyá congratulations. o ṣe mọ dúpẹ́ lọ́rẹ̀ ìjà tó mọ sẹ́yìn o ṣe. congratulations ẹ wá nǹkan fún jàpọ̀ gómìn pọ́ngbẹ́. lápòkò yìí tí a sọ mí ìjẹ́ mi fún ọ jàtó jàtó o ṣe. Thank you very much for that. Congratulations. That's all. My parents. Ìgbẹ́ mi kábí ní kángọ̀. Ìgbẹ́ mi kábí ní kángọ̀. Ìgbẹ́ mi kángọ̀. Ìgbẹ́ mi kángọ̀. Ìgbẹ́ mi Eré èrè èyí tó tàbí ẹran funfun. Allez, ọtí náà bẹ́ẹ̀ bí oúnjẹ gidi oúnjẹ gidi jọba jà ebi ebi jọba jà ebi kí ni ebi ni ebi gbogbo oúnjẹ gidi oúnjẹ kí ni oúnjẹ gidi ọ̀gbẹ́ni kò sọ níbo oúnjẹ báwo oúnjẹ àìsè ah, bẹ̀rẹ̀ fàájì lọ́dọ̀ wa kílẹ̀ tó mọ́ ah, oúnjẹ oúnjẹ sẹ oúnjẹ máa jà please lórí five pound ó ti tán ti pẹ́ ah, ọmú kí ni ó ń lọ ń lọ ń lọ. wòsílà àjìbá àjìbá fàájì ńlọ fàájì ńlọ fàájì ńlọ. ebi òkè wọnú ọ̀rọ̀ mi bọ ebi ń pa mí gidi. kó o so ń jẹ bàbá yìí mú un tó. gbàgbàgbàgbàgbà ok òfin bíbá yìí nìyẹn. ṣé kí n lọ síbi tó ti fẹ́ náà. níbo níbo ló ń lọ níbo ló ń lọ. tí máa jẹ pàlà tí máa jẹ pọ̀nà tí máa jẹ bọ̀kọ̀tọ̀ tí máa tó múyàn sí. máa dẹ mu. kó fi rọ́bìsì lẹ̀. ni o máa dẹ o jẹun mo sì la èmi ló fi ta yín báyìí èmi wàá gbà o. o ń dẹ́ mọ́ ní bo. èmi n lè lọ́bì kan n kò lè lọ́bì kan àbí sóyún ilẹ̀ sí àbí surprise you wàá gbà èmi ò lè lọ èmi ò lọ wà á wí bó ti lọ tán. dajé wa ń lọ. bó ti lọ náà nìyẹn. dajé wa ń lọ. bó ti lọ nìyẹn. yóò ní padà wá o. bó ti lọ nìyẹn. èmi ọmọ tí yàtọ̀ bàjẹ́ rà kò sí kóńkó fún ara rẹ̀. Mùtá ọmọ bàbá Mùtá àwòyè àyà ọkùnrin mẹ́ta. Bàbá Gàjí ni mo mú wá fún Mùtá lórúkọ ẹ̀ àti Nàìjíríà ló ti wá fún mi. Oh, so ìjọ mi ṣe ní pé kí n wá síbí ìbàdàn. Kálàfíà ló dé. Àdúgbò ọmọ. Tọ́kọ̀ ò jẹ́ pọ̀. Àdúgbò ẹ ṣe é kó tọ́jú wa. Mo gbé oyè kéèyàn tẹ̀lé jẹun bí àbí. Ó sọ fi lé wa fún mi pé màmá mi ò tí ì ṣàlàyé fún un ẹ̀yin ni kẹjá láti bá mi sọ fún un. òfin ilé tiwa ń bí ọ̀gbẹ́ni òfin ilé wa ẹ wojú mi ọtí ó tán sìgárẹ wà ní kíchìn. Ah, ọ̀daràn èmi náà tiẹ̀ tí mo pe àbí. ẹ rẹ sì mú débi kan àìsàn bẹ̀rẹ̀ ni. ọdún náà nìyẹn wọn ó ga jù. ọjà ọjà ọjà ọjà ọjà dẹ́sídò. bàbá nìyẹn dẹ́sí tó mọ̀ ọmọdù tó mọ̀ ọmọdù dẹ́sí ọmọdù. kàjí bàbá kàjí gidigidigidigidi. without rubbish without rubbish. bàbá mọ̀ mi délé. rọ́ṣẹ́ ní ti rọ́ṣẹ́ wò. ẹṣin ẹṣin ẹṣin yóò dà mo pa agbo ní bí mo ṣe wọ̀lú yìí mo pè pè pè pè pè pa. I beg your pardon Of fún Of ọ̀fùlọ́sọ fún mi. ìbò dára kótókó náà jáde sọ fún mi kó ń o pagbo mi dànù. ẹ̀yin lẹ mọ ọmọ pagbo a dandan mi bá o ìyà jẹ mí. ìlú òyìnbó dára ọ̀rẹ́ mi ó dùn púpọ̀. báyìí láti gbé e kí lè gbé fún girlfriend yóò máa appreciate ẹ dúró Stella lọ ẹbí mi èmi sì lè mú ẹbí ilé náà. bàbá ò lè mú obìnrin lòun tó mọ ìyẹn bóyá ìwà ẹ máa gbowó ẹ máa gbowó ẹ bàbá ó sì dé ẹ ó lè gbé gúúsì ẹ gúúsì ẹ bàbá gúúsì ẹ náà mẹ́sàn án gbé gúúsì ẹ ẹ ọkọ tó wà nílé ìsàn yẹn nìyẹn Ọlọ́run bàbá èmi akọ́gbé lẹ́yìn tèmi ni. ọmọ fi ní kinní lè jà ẹ́ ọmọ ló ṣẹlẹ̀ ẹ́ nìwé mú láti fóun náà ní kọ̀ọ̀kan bẹ̀ ẹ jẹ́ kí fóun ní. lọ́nà jẹ́ kó ṣé mọ̀tà rẹ̀ fẹ́ fún yẹn mo ń bọ̀ mo ń bọ̀ dẹ̀gbọ́n mo ń bọ̀ ah, ah. ṣe bẹ́ẹ̀ jẹ́ ah, mo ń bọ̀ mo ń bọ̀ ta ní sùúrù ní sùúrù. pàdé àfà. ilé yóò yú àyọ̀ ọ̀bọ̀n tó à ń ṣe ìsọ́jú ẹ̀ máa fún lélẹ̀ yìí àbá ọmọ wa. ẹrù ti bùtáìrù kọjá gbogbo ilé yóò náà sì lọ ọmọ tó ṣú ọ̀rẹ́. rádò oya ya ya ya ẹjẹ gbé ẹjẹ máa tún fúnra máa tún fúnra mi. sùúrù owó lè má mọ yìí gan. máa tún fúnra mi sẹ́ ẹ gbé wá ẹ gbé máa tún fúnra mi ẹ bá gbé wá ẹ bá gbé wá. ta ló M, ẹrù gẹ̀ẹ́ rádò rádò ṣe yìí o. Hmm. Hmm. kí ló ṣẹlẹ̀. katapila ń jájú ni hmm. ẹ kó wèrè wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti lo tiẹ̀ bàjẹ́. gbàgbé ah. gbàgbé gbàgbé gbàgbé. o ti gbọ́. o ti tún dé sàlẹ̀ o kí ló ṣe ẹgbẹ́ ọba. mo ti ń tu ọba. ìwọ máa pè mọ́. ọba ṣíṣà tu ọba ọba ọba tu ọba òkè. àdé o bá tú ọkọ ọmọ bẹ́ẹ̀ mo ta a. Ah! tó bá dé sàrẹ́ bá a. ẹ bá báyìí ọba ó bà <laughs> ju ju ju ju ju. tẹ ẹ àwọn nǹkan tó tó wà lọ. Ah, mo ti mo jẹ ti mọ mo ti mọ bí gbogbo àwọn yòókù ṣe máa rí. Ah. ok it's ok so wọn ló ṣẹlẹ̀ ń sìn gbé yàrá mi. kóòtù rẹ̀ ṣùgbọ́n bá jẹ́ ti bínú o. disa ni. designer ni. disa gidi ni. ọ̀tá ẹ̀rọ kó bá jẹ́ ti bínú o. ọlọ ọlọ́run ló mọ iye ọdún tẹ̀ tí ń wọ eléyìí. ṣé kí ọ̀bọ yẹn máa kún kí ọ̀bọ ti wá. àti fìlà lórí ẹ̀tú ẹ̀tú yìí náà. a ní kó máa pín nǹkan tó ń pín lọ. ọwọ um, kí ló máa ṣe gan náà bọ̀bọ̀ tá à ń ṣe ní sọ́ọ̀tù ẹ̀ ní máa lórí ilé ìdáná àwọn ṣàbọ̀mọ̀ ìyá òṣèlú ká ṣe ní kọ̀ọ̀kan sí ìbàdàn ṣọ́ọ̀bù orí ẹ̀ nílùú ẹ̀ kí ló ń ṣe ẹ̀nà fáìbalẹ̀ èmi mo ní ilé ìfúrara mi àbí ṣe bàbá ẹ̀ ló ṣiṣẹ́ ló ṣí sọ̀tún ní ìlà. kò tá a wa ókè. tó o ṣe ìgbé gbé wa yẹn bá mi clear of everything gbé wa yẹn ìdí màmá ètò kí wọ́n àpapọ̀. ìyá ẹ̀ máa kó ogun ẹ̀ sí yàrá mi. kí ló ṣe ẹ̀ wa ókè. mo wà ókè. o ní owó bí wẹ́n sáà yóò sọ̀rọ̀ rẹ̀ ṣe wa ókè. Ah, mo wà ókè. ló ṣe. ó wà pàgọ́ o láìkẹ́. Ah, mọ́là. padà lọ gbogbo ẹbí yẹn lọ. mọ́là. kí ló ń ṣe ẹ́ kí ló máa ń ṣe wọ̀ bọ̀ yìí o kì í appreciate kó tó bá ṣe fún ẹ. mo ha mo ha. ìyá ju gbogbo ẹgbẹ́. Thank you. Bye. Mutabobo, mutabobo, mutati London. Ah. Hey, hey. Mutati London. Mutao, baba mẹ́ta òyàyà ọkùnrin mẹ́ta ọ̀pẹ ìsìlá Mr. Londona mùtàbọ̀bọ̀ mùtàbọ̀bọ̀ ooo. Oh, oh. mùtà aláfàárọ̀ kan tí mo ní kó ṣe kò tí ṣe tán ni. òun náà mò ṣe ah, kí ni pírọ́blẹ́mù ẹ̀ náà kí lẹ́tọ̀ ṣe ń ṣe mùdàmùdà báyìí. pírọ́blẹ́mù mi làwọn àwọn kinní yìí o àti gbogbo ẹ̀ náà là ń kó yìí o ẹ̀ ṣáà ti rí. àwọn pírọ́blẹ́mù mi rè o àwọn pírọ́blẹ́mù mi rè o ẹ kí wá ló wá ṣẹlẹ̀ ń sìn báyìí. mo fẹ́ tẹ bẹ́ẹ̀ di. wo tó bá ti ṣe tó ń sìn tó bá ti ṣe bẹ́ẹ̀ tán. gbọ́ gbọ́gbọ́gbọ́gbọ́. ẹ jẹ́ tún tẹ kí táìmù tó lọ. etí kò gbọ́ tó bá ti tẹ́ bẹ́ẹ̀ di tán wàá rí àwọn díìsì soak sí bedroom yẹn kó lọ bá mi fọ ṣùgbọ́n sí. mo ti gbọ́ ṣe irú àwọn yẹn náà ní kí n bá yín fọ ah, eh, ó ga ó ó ga ó lọ́ńdọ́ọ̀nù wọ́n wí fún ọmọ àgbọ̀ ó gbọ́ tèmi o mutamuta irú. ó dàrọ. wọ́n sí bíbáyìí mo lò ń lọ mo mo ti ṣe tán. mo tábọ̀ bọ̀ mo tábọ̀ bọ̀ mo tán ti Mùtá ti London. Mùtá ọmọ bàbá Mùtá. Mùtá ti London. Àwòyàyà ọkùnrin mẹ́ta. Mùtá ti London. ìsìlá Mr. London náà. Mùtá ti London. Mùtá bọ̀bọ̀ Mùtá bọ̀bọ̀ oh, oh. Mr. London náà. Mùtá ti London. Bọ̀bọ̀ tó jẹ́ fẹ́fẹ́ bọ̀bọ̀ tó máa ń jẹ. Gbogbo ìforí lò ó. Oh, àjọ máa jẹ́ ni òun Mùtá ti London. You mean you're coming to my address? Yeah, that's my address. Yeah. Hey, hey, that's drive. Oh my gosh, shit. I want you to know you know you know Sherry sínú lẹ́yìn. Mr. London now. O tún kì ní àwọn mélòó la jọ I want Èwo nínú yín ló ṣe ẹrù sínú lẹ́yìn? us? why now? Why ah. now? Rubbish ah. ló ṣe iná. Ẹ wo, kò sọ̀rọ̀ o, àwọn ọlọ́pàá ti ń bọ̀ o. Mo dẹ̀ ti jẹ́ kó yẹ wọn wípé mi nìkan mò ń gbénu ilé mi, àbí? Ah. Ẹ ó yẹ kó ṣe kó ṣáà ní rẹ́pì. Àbí tó bá ti ní rẹ́pì o lè dúró. Kò ju yẹn lọ. Ìbá yẹn, kò lè tó yẹn. Ẹ̀yin gan ti dájú jù, ẹ dájú jù. Wọ́n máa ń ṣe wèrèwèrè ni. Kí ló lè wọ́n dẹ̀ bá wí, gbogbo àdẹ̀sẹ̀ tún ewu wá. Gbogbo ìṣògbẹ́ni sọ̀njọ́ kí ló ṣẹlẹ̀ bá sọ kí ló ń sọ bí bá kí ló ń bọ̀ yìí kí ló bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ sọ. tá ti jáde kó má tẹ̀lé wa àti kó mi nìyẹn àti kó mi olórí burúkú bọ̀dá gan bọ̀dá bọ̀dá bọ̀dá ẹ kú ọkọ tí kò jàre. tọ́lọ́pàá bá bẹ́ẹ̀ bí. ẹ̀yin tí ẹ ṣe náà ìṣèjáde bọ̀dá lexus ẹ̀yin olórí burúkú ojú máa lé wọn wọn wọn wọn olórí burúkú ni ojú máa lé wọn wọn wọn ni. jẹ́ ṣe ṣùtù ṣùṣù ṣùṣù bí tá a ṣe bá a ké tó máa ń gba ẹ̀sọ́ òní kọ́ náà. wọ́n ṣe sùn tún bí dá sí àdúgbò. àdúgbò ní sùúrù ha. ìyẹnbọ́lá fẹ́ràn ní ìsìn ìjọba ní sùn. ẹ wà tó nìyẹn wà nígbà dídọ̀ gàjí lálẹ́. a máa rìn títí. àwọn máa dọ́dọ̀ gàjí. àwọn máa dọ́dọ̀ gàjí. ẹ ṣe dájẹ́ sùn. èkì agbóni ó máa ṣiṣẹ́. okay no no uh, give you give you ah agbo yìí máa ṣiṣẹ́. Eh? Take easy. What did you do? Yeah, he's uh, agbo. What did you do? Give agbo. Ma, what did you do? Agbo. It's agbo now. What do you mean it's agbo? Where is that? ni mo gba òwe àwọn Yorùbá tí wọ́n ní ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé kì í jìnà. mutare mutare láti jọ ìyẹn mi ni o. ọ̀rẹ́ mi mo kí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. muta muta. <laughs> ọ̀pẹ ní fọlọ ni wàá dùn láti rí ẹ. Ah, ah. muta slow poison. muta mi. òun nìyẹn ó lọ dé ó lọ gbóró padà wálé ìtò búbọ̀ ni a fi jọra wa. <laughs> èmi náà rí méjèèjì bí àfi bí mm. scoreboard. <laughs> ṣé wàá rí ẹ ẹ máa jẹ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ mm. múta a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé ó lọ ó bọ̀ láyọ̀. lọ́sàn kabana lago yìí o. <laughs> àwọn yìí sí òde o. eléyìí ló kéré jù nù rí ọlọ́run múta a ti tẹ̀síwájú tí ẹ̀ mú lẹ́wìn kọ́ yìí. Ah. ah, ok ṣọṣọ àti mi òun ni òun ni òun ni òun ni. àlùmọ́mọ́ ah. ah, lẹ́wìn. nǹkan tá a máa ń wọ̀ wọlé gbà máa wọ̀ lọ́fàdì yẹn máa lọ fi ṣiṣẹ́ oríṣiríṣi. àyẹn kò bójúmú o lẹ́wìn náà lè wá wọ̀ kẹ́kẹ́rẹ́ tó kàn tẹ́. ó mú ta ẹ̀jẹ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ tó yẹ ká sọ gangan sórí nígbà tó o sì ń lé gbogbo aná pátápátá là ń ṣe dáadáa òun tẹ̀síwájú èmi fúnra mi èmi náà tẹ̀síwájú. èmi náà ti mo ti gẹ̀ eh, bẹ́ẹ̀ ni ọlọ́run gbàdúrà gbogbo agbogbo ala ti improve hmm. ọ̀rẹ́ mi improve èmi náà improve mo ní iléeṣẹ́ búrẹ́dì bó ṣe wù mí mo ti tẹ̀síwájú gidi ọlọ́run ti gbàdúrà gbogbo wa pátápátá àmọ́ ṣé wàá rí nǹkan kan wà tá à ń ṣe nígbà tó sì lè tó yẹ pé bó ṣe dé yìí a fẹ́ kíwọ̀ náà darapọ̀ kájọ má ṣe yẹn ni tẹgbẹ́ tá a dálẹ̀ tá a pè ní club ah, torí bó ṣe wa ìmúta ìkan náà ni wa torí ìkan náà ni kán <laughs> ìkan náà ni kán gbogbo ajọ wa mi so kájọ máa kọ́ mọ́ lùbọ̀ kò yẹ kájọ máa rò kájọ máa wà together bí wọ́n ṣe lọ lọ́nà tó dé wa dùn yẹ so gbogbo ajọ wa bákan yẹn mo ní kí n ni mo wí. bó ṣe rí ló sọ yẹn bó ṣe rí hmm. eh. sórí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ẹgbẹ́ tó sọ yẹn ọ̀rọ̀ ńlá tó yẹ pé a ní nǹkan kan tá a fẹ́ ṣe o a ní ìdìrọ̀ lọ́wọ́ ara wa ni o a máa kóra wa jọ a máa dúró tira wa ní táìmù yẹn so understand then àtúndẹ́gbẹ́ ilẹ̀ fún ìlú wa yìí kó lè nílọ sókè lọ síwájú irú ìwọ tó ṣẹ̀dé láti lóyìnbó yìí wàá lè fún wa ní mọ́ àìdáwọ̀ ẹgbẹ́ express tẹ́tù tó yàtọ̀ sí tiwa ọpọlọ ń jà ọpọlọ so a lè contribute sí gbogbo developers wọn. so gbogbo ẹ wàá kàn darapọ̀ wọ́n àgbà tó àwọn ọ̀rẹ́ náà ni àdéjọba ṣe fàájì lè ṣòro ṣùgbọ́n mo fẹ́ kó bá mi dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ gidi gan. Ah, ó ṣe yàn. Ah, ìsìlá ìsìlá ọdún ni. Ah, ìsìlá ti ọdún rẹ wa. ọgbọ́dọ̀ pé ìsìlá. lára mi sórí iléeṣẹ́ pure water tí mo dálẹ̀ tí mo ti rí tọrọ kọ́bọ̀ kọ́lé tí mo ní mo ṣí kó tó dé ọmọ yìí ló mú mi mọ̀nà. ìsìlá ṣe èèyàn <laughs> ìsìlá èèyàn ní ìsìlá. òun ló mú mi lọ cooperative ọ̀dọ̀ wọn tí wọ́n yá mi lówó tí mo fi dé àlè ṣe pure water tèmílẹ̀ tí mo kúrò lọ́dọ̀ ọ̀gá wa. parọ́ o parọ́ èèyàn ní sila ó ṣe wájú sẹ́yìn kò gbàgbé àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ ah. Ah, ọmọ ní bá mi dúpẹ́ dìbò dáadáa mẹ́jọ jábọ́. màá dúpẹ́ lọ́dọ̀ ẹ̀. Ah, ìyàwó gidi ni o. ìyàwó gidi ni. ìyàwó ni o. làṣẹ èèyàn bẹ ẹ kò sí wàhálà gbogbo ẹ náà la máa fún yín ní gbogbo foreign developers hmm. ẹ gbogbo ẹ máa gún régé. muta muta ni <laughs> ẹ wò ṣé mo pé a ṣe níbi púpọ̀ tó yẹ ká lọ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa san wọn tí èlò lọ́wọ́ ní ìsọ. irọ́ irọ́ irọ́ ah, ẹ máa ṣe báyẹn. àkàwùtà <laughs> eight thousand five lọ́mọ yẹn pè pẹ̀lú tàwọn tí. ẹ jẹ́ ká pàjọ́ ẹ̀dẹ̀ kó jẹ́ ten thousand. Ah, ah, ẹ wo mi. wo wọ́n jẹ́ ká pàjọ́ ẹ̀dẹ̀ anibi tá à ń lọ ọjọ́ ti lọ. jẹ́ ká parí ìgò kọ̀ọ̀kan yìí. ẹgbẹ́ lóyún sọ̀rọ̀ kí lè sọ̀rọ̀ yìí kí lè sọ lẹ́nu eight five. ó kéré owó yẹn kéré ló ń sọ. owó yẹn labi kẹfọ amidu labi kẹfọ labi kẹfọ. Ah, kí ló mi ní gbowó yẹ owó yẹn kéré ló ń sọ ah. forty two pounds eh. lẹ́ẹ̀ma fi mọtí lẹ́ẹ̀pẹ́ ìpàjọ́ ẹ̀ ń sojú ẹ̀ ó pẹ́ kẹ́ tó sojú ẹ̀ dànù. Ah. ó ń pariwo mu ta. lẹ́ẹ̀ fi mutí pẹ́ẹ́kan jókòó díẹ̀ tí o ṣe pé ti mutí láti overnight. muta ṣe sùúrù náà. n kò ṣe sùúrù jàre bọ́lá tó ń sọ yìí kẹ́lá bí kẹ́kọ̀ọ́ forty two pounds lẹ́ẹ̀ma fi mọtí àrùnkún nìyí ẹ mọ tọdún mẹ́rin kí n torí ten pounds. èlò ni forty two pounds tó parọ ẹ níjẹta níjẹta ń bí èlò la ìná ń bí. ten thousand ni. àbí. ooo ọmọ làwọn bíbí yìí o o ṣeré ní àbò serious. Aminu la bi careful Aminu muta nígbà tó ń ṣe báyìí meeting club ta la dalẹ̀ yẹn ta eh. máa ṣe every fifteen fifteen days. fifty thousand naira fifty thousand naira lówó. bọ́ọ̀lù owó òjòkó lásán. fifty thousand owó òjòkó ẹ. two hundred pounds ah. ah. this is money laundry ah. this is money laundry eh. lẹ́yìn fi ń jókòó mo dáná ọdún kan oṣù kan ọdún kan oṣù kan àbọ̀ ọdún kan àbọ̀ oṣù kan àbọ̀ ah, àkínní sí yín. Ah. Ah, two hundred pounds ayé orí burúkú lẹ̀ ń yìí o two hundred pounds èmi àrùkù nìyí o two hundred pounds èmi máa san. ṣé wàá lè sọ pọ̀ jù àbí àbí wọ́n mú mi ṣeré ní olórí mi wà lọ́wọ́ ìṣe. mutabọ̀bọ̀ lọ má má bàtì èèyàn jẹ o kí ló wà lára ilé gan tó dàbí kúrú ẹgbàá èèyàn fẹ́ máa fún lówó twenty thousand naira ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà èlò nìyẹn ní pounds náà twenty thousand twenty thousand ah eighty pounds <laughs> abidjan dì mí ní ọlọ́run máa jẹ eighty pounds máa fún seven fún seven thousand àbí ẹ wojú bẹ́ẹ̀ lọ òun náà rè bí ikú rẹ̀ gba ìṣókù sílé ni fọwọ́ mẹ́ta péré lólu ẹ̀ ṣe kílẹ̀ tó mọ̀ ẹ̀ máa fún hm? un àgbà bẹ́ẹ̀ jàre. pààyàn. àrè sọ́ni tíátà nìyí ni. tíátà ah, ah. <laughs> kẹ̀ hmm. hmm, my dear ó máa wò ń tiẹ̀ ó mọ̀ pé ojúbọ̀rọ̀ ṣe ṣiṣẹ́ bàárò tá à ń ṣe ṣá. Hmm. mo pa àwọn ọkùnrin kan wà tó ẹgbẹ́ tó má ti gbóbìnrin wọn fẹ́ sanwó wọn ò ní sanwó fún un ọ̀nà bí wọ́n ṣe lo nǹkan lára ẹ̀ náà máa máa wá kiri kó dẹ̀ máa wò mí tó ń wo yìí gbogbo ara mi látòkè ìdílé kìkì ogun ni mi ò fọwọ́ mi báyọ̀ ṣeré o. Ah! nǹkan tó tẹ sọ igan ó mú mi rántí bọ̀bọ̀ kan ṣọ́ra ọjọ́ tó gbé mi fifteen thousand naira agreement èmi àti ó fourteen thousand eight hundred naira lé mi lọ́wọ́ two hundred naira lókù kí bọ́bọ́ yẹn fún mi kówó mi fi pé mo wọ ọmọ lọ́wọ́ dànù mo wọ ọmọ lọ́wọ́ tó di wàhálà gidi ìkan lára àwọn òrùka ẹni mo ní kí n gbà èyí tó fi máa sùn tá a fi sùn lọ fún bíi àbí ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin lèmi fẹ́ gbà bóyin tó fi ń kú ẹ̀jẹ̀ ni mo ṣèṣì fi gbà. ó pọ̀ ẹ̀jẹ̀ títí títí ni mi mo bó ṣe padà ṣe láì bá rẹ̀. mo dárò ṣọpọ náà torí ẹ má bínú torí two hundred naira. ah two hundred naira ni o. lẹ ṣe gbá lórúkà. owó mi ó jẹ mí lójú ah. oh my dear eh, mo wọ ọmọ lọ́wọ́. orí two hundred tó kú wọ. ah two hundred naira o fọwọ́ mi báyọ̀ ṣeré oh, ọ̀rọ̀ ayé. Ah iṣẹ́ ni iṣẹ́ ìbárò. Ah. Hmm. Ah. oro alfa owó mi ń O ah, ó ti pẹ́ ti pẹ́. bọ́lá tí máa ríra ṣe máa pè mí. ẹ tí máa pè ẹ títí títí ọ̀la. ẹ ẹ o gan. àwòyàyà ọkùnrin mẹ́ta ọkọ̀ ìsìlá Mr. Londona. kan owó oṣù mẹ́ta ní London. ẹ gbà mí ra mi kalẹ̀ ah, ẹ mọ̀tá lójú kò lẹ́gbẹ̀ẹ́ yìí nígbà òde tí ó lọ ìlú ọba yín fọ́tò yín fọ́ta ni ó lóun ó dúró òun ó dìgbà òun ó gbélé bọ̀ òun ó pe katapila bọ̀ òun ó gbé búdósà bọ̀ èyí débi ọ̀hún wèrè olóṣì tí n bá fi kíní gbọ́ lẹ́nu báyìí ó lọ́ọ́ fọ́ má ga ni olùsìkan náà wèrè gbogbo tí ń ṣẹ́jú bíi transformer tó ti fẹ́ jóná ẹ dákun torí ọlọ́ ẹ bá ń bá sọ̀rọ̀ àtìgbà tó ti débi ṣe ń dorí kodò rè àgbọ́pá àgbọ́pò ẹ ṣàánú mi ẹ dákun bọ̀dá ó sú mi. ẹ má sì jẹ́ ká dá mùtá lẹ́bi o mọ bí tó fẹ́ bá yọ o fẹ́ gbọ́nà ara ni. gbọ́ mùtá di London na katapila dà gbogbo nǹkan tó ló máa kó ránṣẹ́ dà bó o sì jẹ́. uncle hello. hi. hello uncle. hi. mi ò gbọ́nà ara kankan o mi ò gba ẹ ní ọ̀nà àrà kankan. ṣé ẹ rí gbogbo ìtẹ́ǹsọ yẹn pé katapila gbogbo ìtẹ́ǹsọ yẹn èmi ò èmi ò láìkí ẹ o báwo lẹ ṣe máa expect kí n máa ráyè pé bọ̀wọ̀ láti London kan fi fíìlì Nàìjíríà ń bíbà ẹ̀ rubbish ni gbogbo yẹn mi ò láìkí ẹ o ẹ má la má bìí dìbò bóyá nǹkan kan tún mú bọ́ o èmi náà rè o mo ti dé pátápátá báyìí kò kú síbí kan tẹ́ bá ń bọ̀ tí ojú mi rí bá mi ntọ́jú mi rí mo rí ìyà mo rí ìyà wọ́n bá ní ìyà mo rí ìlú òyìnbó ń ṣe ń tẹ́ ìwọ̀n yẹn o bí ṣe wà yìí gbogbo wọn nílùú òyìnbó yẹn bí ìgbà tí wọ́n plan sọ̀wọ́ kan wọ́n dájú sọ̀wọ́ kan náà níbi ọ̀sẹ̀ sódà wí kí ló ṣe yín. dẹ̀mí ò láàgì gbogbo pọ́ǹtì tẹ́lá ń bìlì fúnpa wọn yọ o tẹ́lá sọ wọn pé ọmọ yìí ti dé mo ń rún kọ́kọ́ bọ̀ wọ́n má la ṣú tiwa pọ̀ ní o èmi ò láàgì ẹ o ẹ̀rọ kò yí sí ni kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣàdúrà bẹ́ẹ̀ ṣe lè ṣe pẹ́pẹ́ tó pẹ́ tó bẹ́ẹ̀ ṣe wáyé mi ò lè fún yín two pounds lọ. èló nìyẹn jẹ́ lówó náírà. five hundred naira. Ah! muta ọ̀fẹ́ jèrè ọmọ ni. kí ni two pounds tí mo sọ yẹn mo ṣe àfihàn ni mo ti rìn láti peckham títí dé ten smith rí mi ò rí wọ́n pa òun rí kò sówó wọ́n wọ́n ṣe ṣe sanwó nù rí ìyá yẹn ti pọ̀ jù òtútù wọn máa tún dé ìyọ̀dáde o máa sanwó ná ìta owó òbò ná o máa sanwó tibí o máa sọtọ̀ wọn á pé owó ná wọn á pé owó mi. kò sọ ní jákòó sí nǹkan kan tó máa fún yín wọn máa lé ìgbà táwọn á tún dá yín ni ẹ̀yin wá sọ fún mi mi ò lè fún yín lọ́wọ́ gbogbo ìyẹn mo kàn sọ ní omi àgbà ẹ̀mọ́ ni ó ẹ bá bàbá bíi dùn yẹn náà gbọ́dọ̀ yín o. Ah, ah. ẹ dúná mùtá mùtá mùtá ṣé ń gbà tó débẹ̀ wò ó ríṣẹ́ ni àbí báwo. Ah, a dáa fún yẹn gbọ́n mi mo ṣiṣẹ́ a mo ṣe iṣẹ́ mo ríṣẹ́ mo ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ló yọ mí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ló kú bá ẹwọn rí iṣẹ́ rè ní kó tó di pọ Ọlọ́run gbá láàánú dìde mo ṣiṣẹ́ pẹkẹ. pẹkẹ kí ni. tẹ́ bá ń gbọ́ pẹkẹ tẹ́ bá ń gbọ́ pẹkẹ tó tún pẹkẹ àwọn arúgbó òyìnbó tí wọ́n gbé wọn ti lose last memory wọn àwọn là ń tọ́jú ìmí tí wọ́n gbé wù ẹ̀ máa tó ìbọ̀kùà tá a máa sọ yín sùn ìgbà mi a máa fẹnu pọ̀ àwa fẹnu tú sílẹ̀ pọ̀kọ̀ ìyà jẹ mí pẹ̀kẹ́. pẹ̀lú àwọn ta ẹ má bínú. mo fẹ́ béèrè béèrè kan lórí tébù yìí o ní gbogbo tẹ́ ẹ̀ dà lẹ́nu sí ni pé bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ ṣe bọ̀ ẹ ní mú mi lọ́mọ́. kò sí ẹjọ́ lọ́wọ́ ẹ̀ mo kàn ṣàánú ẹ ní o primark ni mo fún ẹ yìí owó sọrun yẹn o mi one pound yẹn náà mo lè gbà anytime mo lò sí gbóbi ló máa lọ. ẹn dáná gbogbo gbèsè tó lúwa ti jẹ sọfúnlẹ ìta ní ọsàn. gbẹmí ẹsọ bíi kó gbẹmí ẹsọ ohun tó pé tẹsẹ̀ rẹ méjèèjì pé tọ lọ kí ló ń bọ̀ ká tó wọ sọ gọgọ ìwọ tamúrégé òtútù ní ọkàn kò kúkú lòsì mọ ń gbọ́ làbárè. Àjàní. Baba muta ajani bàbá muta di londona kọtán bí. a jẹ́ pé àwúrè mẹ́lẹ́wù kan nù. ẹni awí fún ọba jígbọ́ ni ẹni asọ̀rọ̀ fún ọba jígbà òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ mo kékeré mo sọ fún ẹjọ́ náà lọ́hùn. mo fẹ́ jèrè ọ̀rọ̀ lára gbogbo yìí àti muta àti wọ. wàjáde náà lè fi gbọ́ tí wọ́n máa ń sọ pẹ́ni tó bá mọ̀nà ní ká tẹ̀lé ẹ̀yin ò tẹ̀lé torí mo sọ fún ọ mo ní àti àpadé àlùdé ìlú òyìnbó kò sí ìtì mi ò mọ̀ owó tí mo pa fún ẹjọ́ náà ni pé kò sí fún kan tó wà nù adìẹ táwòdì òkè ò mọ̀ orí rẹ̀ báyìí sàbí òrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ẹ wá kú fìrìfìrìfìrì ẹ lọ gbélé ta àbí bẹ́ẹ̀ kọ́ ṣó jẹ́ tuntun ìlú òyìnbó jẹ́ tuntun táwa mú àwọn tó ń lọ tó ń bọ̀ tí wọ́n rí nǹkan ń bọ̀ ni nàìjíríà yìí òun ló dáa jù ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n fẹ́ máa ṣòwò mi báyìí ni tó bá jẹ́ pé odó ń lẹ̀ yìí ni wà ti jù báyìí lọ àwọn tẹ́ ẹ ń ṣe pure water àjọ náà lọ́hùn sí ọmọ tibí ó ra mọ́tò ń jẹ́ òní kí lorúkọ ẹ̀ kúnlé òun ra mọ́tò ń òní ìmí ti dá iṣẹ́ pure water sílẹ̀ tó ti ṣoríire oṣù tó kọjá ni yàyà pè wá pé ká bá òun ṣàdúrà sílé òun yàyà ó tún lọ mọ́kà yìí o kò yáwó ní kankan o ẹjọ́ ṣe ni o ṣe rí àǹfààní tó wà lùwà yìí ó pọ̀ ìyẹn làwọn kan ṣe wá láti ìlú òkèèrè láti wá dá iṣẹ́ sílẹ̀ mi kí làwa ta wá nílùú tá a lọ fún. ilẹ̀ tẹ́yìn wá lọ gbé tà yẹn tó bá jẹ́ pé oko lásán ló ń dá lórí ilẹ̀ yẹn á ṣàǹfààní fún un. lẹ́wà ìdá púpọ̀ tó bá wà níbí wàá mọbi tó máa tẹ̀ tó bá wà lọ́hùn wàá mọbi tó máa tẹ̀ o láǹfààní láti yáwó ní cooperative kó fi bẹ̀rẹ̀ òun ẹ̀. Ah! ṣùgbọ́n wọ ó da sọ̀hún kí làbọ̀ ẹ̀ ń sìn ẹ lọ gbé lẹ́tà. ẹ ẹ ẹ wá gbọ́ bọ̀dá ẹ dákun torí ọlọ́run àwọn kan náà sá tiẹ̀ máa lọ ìlú èbó tí wọ́n lọ tí wọ́n kó bọ̀ tí wọ́n kẹrù bọ̀ tí wọ́n kẹrù bọ̀ bóun ti ẹ̀ ṣe àjẹsó síyàn ni. kò síyàn kásìyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n ń sọ yẹn ẹ̀wọ̀n ni wọ́n máa sábà wà. Ah! èyí tí olú báǹkì ń jìbìtì kó lọ wọ àkáǹtì alákàǹtì irú àwọn tó bá lọ wọ àkáǹtì alákàǹtì yẹn náà máa ń kó wálé èyí tó bá wọ́ọ̀kì àbí tó bá gbé kòkè àwọn ní tó bá dẹ̀ ti mú wọn tẹ̀wọ̀n ní látẹ̀wọ̀n náà ti máa jù wọ́n wálé kó kò ní mú bọ̀ ò gbọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ìlú wa yìí da púpọ̀ ó dùn púpọ̀ àbí tá bá wà bíbá yìí ibi téèyàn bá wà tójú bá pa mọ́ bẹ̀ tóòrùn pa mọ́ bẹ̀ tó bá yá bògì dé bá àwa onílù náà lásìṣèlú ìlú tó bá dọ̀tí àwa la sọ di mímọ́ ìlú tó bá kéré àwa la sọ di tóbi èyí pa máa pèèyàn kan wá ẹ̀yìn wá ń sá lọ sọ́nà wá ń sá kí làbọ̀ ẹ̀ báyìí sìn tí bá dẹ̀ wà lóhùn báyìí hoi hoi hoi hoi lọ́mọ wa wò immigration ń bọ̀ ọlọ́pàá ń bọ̀ wọn ní nífọ̀kànbalẹ̀ bí tìlú bàbá wọn. ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá fẹ́ lọ lóyún kó jókòó kó rò pé ẹ̀mejì àìmọye èèyàn ló ti jì sọ́fìn irú eléyìí ìmí àtalé àtọ̀nà àta ẹ̀ tó bá dọ̀ pàgòrò ni kò wá nílé wálé mọ́ àtúntò àlòmí fi gún sọ̀hún nìyẹn. ẹyẹ yóò di ẹyẹ ya òkè òkun òkè òsì. bọ́rọ̀ ṣe wá rí sìn nínú bí àti lóyìnbó èwo ló láì kìlú báyìí. bàmí mo mọ pé iná nǹkan fẹ́ gbọ́ ni naija ni máa kú sí ibi ni máa wà ẹni bá bá gbẹ́mí kú omi á gbìyànjú ní nàìjíríà ara kì í sùn gbúrúgbúrú wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀ ara kì í sùn pósù mo fẹ́ dọ lórí òróró. ọ̀daràn wọn sì ní à ń pọ̀ lọ́hùn-ún. ọlọ́run ní ìdí sọ bí èrò pọ̀ nínú báwọn ní London. ọ̀rọ̀ gidi kan ni o bẹ́ẹ̀ ni ìgbà ni gbogbo nǹkan ohun gbogbo ló eh. nígbà tiẹ̀ o. Oh, oh. gbogbo eh, eh. bí ọjà gbé ń tà béèrè lọ. lọ́pọ̀lọpọ̀ ìgbà ń bẹ lápò ṣòkòtò wa ìgbà ní gbogbo.